إن الحمد لله <clears throat> نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم الله الله سبحانه وتعالى àtọ́rọ sọ́látù fún anábíwá muhammad sallallahu alayhi wa sallama ìkí ọlọ́run kí máa bẹ pẹ̀lú àwọn sọ̀hábà ń ṣe ọlọ́run àwọn ará ilé ń ṣe ọlọ́run ọba kó máa bẹ pẹ̀lẹ́ nípa ọkàn wa lọ́kùnrin wa àti lóbìnrin ọlọ́àjẹ́ kan ṣoṣo ọlọ́run ọba allah subhanahu wa ta'ala iṣẹ́ ọmọ lẹ́ni gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ yí pé a máa tẹ̀síwájú lórí ìjókòó àlàyé nípa tí a pè ní ìmọ̀ra nínú islam ìjókòó tèmi òun náà ni ó mọ̀ jẹ́ àṣekágbá sẹ́mínà wa nínú rọmọbọ́ọ̀mù 1447 tó ṣe déédé 2026 insha allah abẹ́ allah subhanahu wa ta'ala kí ó tẹ́wọ́ gbà lọ́wọ́ ní kálùkù wa rọmọbọ́ọ̀mù tí a ń bẹ nínú rẹ̀ gbogbo tó ní kálukú wa tí a ti síwájú nínú ìjọsìn ààwẹ̀ ni ìrún ni ọrẹ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́pọ̀ òjọ̀kan nínú àwọn iṣẹ́ olóore à ń bẹ ọlọ́run fọ́nà kò san oníkálukú wa lẹ́sàn dáadáa lórí ẹ̀ èyí tí ó kù nínú oṣù ramadan àbí allah subhanahu wa ta'ala kí ó dá ẹ̀mí oníkàlùkù wá sí ọlọ́run jẹ́ kí ara yìí oṣù tọ́wá sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀mọ̀bọ́n láyé ọlọ́jẹ́ kan ṣoṣo ọlọ́run ọba allah subhanahu wa ta'ala. àkọlé sí àmọ́ gbéyẹ̀wò لا بكتاب الطهارة أو الفرو من هو يقوتا نشلا ينو قنينو هنا نتيا في السنة الفترة وليه يلا ترى فيكي ولي أبا ترى حديثي لي ibikíbi tá a bá ti rí tí wọ́n bá ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa nípa ọ̀rọ̀ ìmọ̀ra nínú islam èyí tí a ń pè ní súnmọ́nà olùfẹ́ tọ̀rọ̀ kìí ṣe nǹkan tí a ní ṣaláìmọ́ nǹkan pè ní súnmọ́nà olùfẹ́ tọ̀rọ̀ tàbá ní súnmọ́nà olùfẹ́ tọ̀rọ̀ kí náà nínú àwọn nǹkan tó dá sí pé ìpẹ̀lú ògbó ọlọ́run oníkálùkù wa àárí àǹfààní kan sí kejì àárí dìmú bẹ̀ àbí ọlọ́run allah subhanahu wa ta'ala kọ́lọ́kọ́ ṣe àlékún àgbọ́yé fún oníkálùkù èyí tí a máa sọ yìí náà ọlọ́mọdé a ṣe sọ ọlọ́mọsìdí a ṣùgbọ́ ọlájẹ́ kan ṣoṣo ọlọ́run allah subhanahu wa ta'ala tí wọ́n bá ní alifétìrọ tí wọ́n bá ní súnẹ̀nù torí pé súnẹ̀nù lè fétìrọ àkọlé wa yìí á rí pé ọ̀rọ̀ méjì ló kó dání súnẹ̀nù àti alifétìrọ kí ni tí a ń pè ní súnẹ̀nù súnẹ̀nù jámù súnẹ̀tùnù èyí tí a pè ní súnámọ́ ọ̀pọ̀ ni ẹyọ kan rẹ̀ la máa ń pè ní sunnatun kí wá ní tá a máa ń pè ní sunnatun sunnatun tí a ń pè bẹ́ẹ̀ òun náà ni àtọ̀rí òun náà ni ọ̀nà àbí ìlànà àbí àlàáàdà àbí ìṣesí tó mú kí nǹkan kan tó fi yàtọ̀ sí nǹkan mi àbí ọ̀nà tó mú kí nǹkan kan tó fi yàtọ̀ sí nǹkan mi ọlọ́niwàlẹ̀ tẹ́jìdẹ̀lẹ̀ súnnà ti láyé tẹ̀bìdìlà ọlọ́ni ẹ̀rí àbí ìyá rẹ̀ àwọn ni wọ́n wá sí lọ́nà kúrò níbi ìwà àdámọ́ tọ́lọ̀ tó dá ọmọ náà lé lórí lẹ́tì máa rí tí ó máa ṣe nǹkan mi ó lè máa lànà ọ̀nà sọ́ra kó máa rí ìlànà màjúsí kó máa ṣe nǹkan mi tó takò láìláha ìlọ̀lọ́à àmọ́ ìwáyé ọmọ nìyí gbogbo ọmọ kọ̀ọ̀kan wọ́n wáyé lórí láàrínláà ìlànà ọ̀gbìnà eléyìí ni tí àyà nù tí ó sọ fún wa ọlọ́dúnwà muhammad sallallahu alayhi wa sallama ọlọ́wọ́n bá ní dáàlìkà dínà lè fọ́yìm ọlọ́ni ìwà dámáyẹ nìyí òun lè sin ohun ọlọ́wọ́n ọba tó dúró déédéé ولكن أكثر الناس لا يعلمون ya'lamun ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn nìyí la ya'lamun aláìnímọ̀ aláìlóye olọmọnìyàn àìmọ̀kan bẹ lára ọmọnìyàn tí ò bá rí bẹ́ẹ̀ tí ò bá sí àìmọ̀kan ni ọmọ ènìyàn ò ní wáyé kó máa wá forí balẹ̀ kó máa sin nǹkan mí lẹ́yìn ọlọ́run kó máa sin omi kó máa sin òkúta kó máa sin èèyàn kó máa sin igi kó máa sin ewé kó máa sin ìkan nínú tọ́lọ́wọ́n ọba tó dá àìmọ̀kan ní fọ́ọ̀mù nìyẹn so torí ìdí eléyìí ìwà àdámọ́ sọ́nà tó dámọ́ wa lára ní gbogbo ọmọnìyàn lẹ́yọ kọ̀ọ̀kan òun náà ni máa rí fọ́tú àìtìrọ́ọ̀fù bí ojú ó dè òun ní ìfinrinlẹ̀ bíbẹ ọlọ́run agbára ọlọ́run ìkápọ̀ ọlọ́run ìjẹ́kan ṣoṣo ọlọ́run ọba allah subhanahu wa ta'ala jama musulumi ṣẹwárí súnánù lè fìtìrọ léyìí tá a fẹ́ gbé yẹ̀wò gangan lábẹ́ kìtáàbù tọ̀hárà tó bá ní súnánù lè fìtìrọ èyí máa pè bẹ́ẹ̀ wọ́n lóhun náà ni asúnnatul kọ̀dímà lẹ́tí ẹ̀ktára alhambiya òun ni àwọn ìwà kan àwọn àṣà kan àwọn ìṣesí kan tó ti pẹ́ nígbà ọlọ́run ọba ti dá ọmọ ènìyàn kọ́kọ́ anábíwá ádámà lẹ́yìn sálátù wọ́sálẹ́m òun ni pé ní tí a pè ní àwọn ìṣesí yìí làwọn ànábì ọlọ́run ó ti di nínú làánà wọn torí ẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan bí wọ́n ṣe pọ̀ tó oníkálùkù wọn ló fi àwọn ìwà yìí àwọn àṣà yìí náà fi rinlẹ̀ oníkálùkù wọn wọ́n tẹ́fà kọ́ sí alẹ́ ìhà àṣàrà yìí débi ikú gbogbo àwọn ànábì ọlọ́run látòrí ádámà tó fi dórí idris tó fi dórí nuha tó fi dórí ibrahim tó fi dórí musa isa tó fi dórí muhammad sallallahu alayhi wa sallama gbogbo ọpátá náà ni ẹ̀sìn tọ́lọ́run fi ní kálukú wọn ó kó à ó fi àwọn ìwà yìí ó fi rinlẹ̀ ìyẹn ni àwọn ìwà tá à ń sọ yìí àwọn ìṣètí tá à ń sọ yìí gbogbo àwọn ànábì ọlọ́run pátá ọlọ́run fi ẹ̀sìn ó fi ìwà yìí ọlọ́run fi mọ̀ wọ́n ọlọ́run fi ṣe ìlànà fún wọn. sokùsánà bí ọlọ́run ọba kan tí ìwà àdámọ́ yìí táwa sọ pé bóyá ah, kò sí lára kò kò sínú dọ́là òfin rárá gbogbo àwọn ànábì ọlọ́run pátá òun ni torí pé ìdọ́lọ̀ fi ráwọn ànábì rẹ̀ a máa yàtọ̀ nígbà míì sí kan sí kejì a máa yàtọ̀ bẹ́ẹ̀ ẹrù ọ̀rọ̀ ìkúnlẹ̀ ká fi kíyàn ọ̀rọ̀ ìkúnlẹ̀ ìjọbalẹ̀ ká fi kí ni eléyìí gbogbo àwọn ànábí ọlọ́run ọlọ́run sí ní ẹ̀tọ́ fún wọn àfànàdùwà muhammad sallallahu alayhi wa sallam nìkan lọ́lọ́run bá ṣe léèwọ̀ fún gbogbo àwọn ànábí ọlọ́run pátá ọlọ́run ṣe ní ẹ̀tọ́ fún wọn ìyá máa kúnlẹ̀ a máa dọ̀bálẹ̀. a kúnlẹ̀ fún dọ̀bálẹ̀ kó fi kíyàn àgbàlagbà ní òkè ni bàbá rẹ̀ ní ó bẹ lànà àwọn anábì ọlọ́run láti rí inú súwátù yusuf tánàbí wa yusuf nígbà tí òun àti àwọn ọbàkan rẹ̀ tí wọ́n fi ìlànà yìí tí wọ́n fi kí wọ́n fi kí àwọn bàbá wọn. so ṣùgbọ́n nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá ṣe léwọ̀ fóun lófin ni lọ́kùntù àmìrọ̀ àhàdẹ̀n àyẹ́sùjẹ́lì àhàdẹ̀n làmàtù márùn-ata àǹtàsùjẹ́lì lìzọ́ọ̀dìyàlì ìlọ́ni hákìlì àléhà onítọ́bádá sí pé tọ̀ ọlọ́run bá yànda fún mi ni kí n pẹ́ nìkan kan láṣẹ láti forí balẹ̀ àbí kí n kúnlẹ̀ kó kúnlẹ̀ kó fi kí ẹnì kejì. ó láwọn obìnrin ilé òun bá pa láṣẹ kí wọ́n kúnlẹ̀ kí ọkọ wọn àmọ́ ọlọ́run yọ̀ǹda rẹ̀ torí pé ìwọ ọkọ ó tóbi torí díẹ̀ àárẹ̀ wípé kákúnlẹ̀ kádọ̀bálẹ̀ kò sí nínú ìlànà àwa mùsùlùmí ọmọlẹ́yìn anábìwá muhammad sallallahu alayhi wa sallam. so àwọn àpẹẹrẹ pọ̀ nǹkan mi àtọ́ fún ànábì kan ọlọ́run àtúnṣe léwọ̀ fún ànábì mi nǹkan mi ọlọ́run àti léwọ̀ fún ànábì kan àtúnṣe lẹ́tọ̀ fún ànábì mi àmọ́ wáyé bẹ́ẹ̀ dáadáa lọ́kàn. àmọ́ wáyé bẹ́ẹ̀ lọ́kàn òjò kan ṣùgbọ́n táà ń pè ní sunanu lè pétérọ̀ gbogbo wọn pátá ni wọ́n fi rinlẹ̀ kò sí kan nínú wọn tọ́lọ́run ọba tí ò fún un ní àwọn ìlànà ìwà àwọn àṣà ìṣe tí àdámọ̀ yìí gbogbo àwọn ànábì ọlọ́run pátá lọ́lọ́run ọba fún un. onìkan nínú àwọn àfa orúkọ wọn ni àbòṣáàmà àbòṣáàmà oní tí a ń pè ní sinọ́nù pétọ́rọ̀ yìí àlẹ́ àṣìyá ìdàpọ̀ ilẹ̀ òun ni àwọn ìṣesí kan àwọn àṣà kan tíyẹn bá ṣe ìtàsọ̀fà fáìlú wa bẹ̀rẹ̀ fẹ́tìrọ̀ alẹ́tì fásọ̀rọ̀ lọ́wọ́ lẹ̀ ìbáadà àléyà ẹnikẹ́ni tó bá ṣe àwọn ìṣesí mi àwọn àṣà yẹn nìyí ẹnìyẹn yóò gba ìròyìn wípé áá ẹni yìí ó pé lẹ́dàá ó pé léèyàn bọ́lọ̀ ṣe dáa bọ́lọ̀ ṣe dáa bọ́lọ̀ ṣe dá ọmọ ènìyàn sí bẹ́ẹ̀ lẹ́nu yìí ti ń bẹ̀ bọ́lọ̀ ṣe dá ọmọ ènìyàn sí bẹ́ẹ̀ lẹ́nu yìí ti ń bẹ̀ yẹ̀ni wípé kò tí ì yí àdámá tọ́lọ̀ tó dá ọmọ ènìyàn lé lórí kò yí padà wàhásàhùn àléyà torí pé àwọn ìròyìn yìí àwọn àṣà yìí ọlọ́run ṣe wá lójú kòkòrò ká mójútó wọn wọ̀sàhábàá láhùn ọlọ́run sì fẹ́ wọn fún wa ká ti jọ́sìn fọlọ́run pẹ̀lú ìkọ̀ọ̀kan nínú wọn nínú àwọn àṣà náà a máa fi jọ́sìn fọlọ́run nínú àwọn àṣà tá à ń pè ní àṣà àdámọ́ àwọn ìwà àdámọ́ lèyẹ̀kúnnù alẹ́ akímẹ́lẹ̀ sèfáàtì wà àṣọrọ́fìyà sóòrọ̀ tẹ̀lé bákan náà kí ọmọ ènìyàn kálíbà lè máa jẹ́ ẹni abiyì lódìdí ẹni abiyì lódìdí látara ìrísí wa tí ó máa túmọ̀ sí gbogbo ẹnikẹ́ni lọ́kùnrin lóbìnrin tó bá mójútó àwọn àṣà yìí àwọn ìwà yìí ẹniyẹni yìí ìrísí ẹ̀ apélẹ́dà yóò pélé èèyàn káà This is a complete human being. This is a complete man. It's a complete woman. Torí pé àwọn ìwà yìí, àwọn àṣà yìí ń bẹ lára ẹ̀. Tí ó mọ̀ túmọ̀ sí pé béèyàn ò bá ní àwọn àṣà yìí béèyàn ò bá ní kàfún sí ẹni yẹn nìyí, kódà kó lówó, kò ní pé léèyàn, kódà kó mọ̀wé, kò ní pé lẹ́ẹ̀dá ọmọnìyàn, kò ní jẹ́ ẹni abiyì kò ní jẹ́ ẹni atẹ̀yẹ kò ní jẹ́ èèyàn pàtàkì èèyàn dáadáa kò ní jẹ́ ọmọlúwàbí ẹ̀dá torí ẹ̀ ló dá sí pé a mójútó àwọn àwọn àṣà yìí àwọn ìwà yìí a mójútó ìwọ bàbá wà á mójútó ìwọ màmá ìwọ náà ó mójútó a fi fi ìwà náà àṣà náà a fi mọ àwọn ọmọ wa a fi kọ́ àwọn ọmọ wa táwọn náà fi kọ́ àwọn ọmọ wọn kó ní tálùkù wa tá a fi wá pé ní ọmọ nìyẹn a perfect human being an ideal human being tó máa ní èèyàn àá èèyàn sàn án òun dà wọ́n lè máa tọ́ka sí wa jẹ̀má mùsùlùmí ẹ wá rí àwọn ìwà yìí àwọn àṣà àdámọ́ yìí mélòó wá ni wọ́n àwọn àṣà àdámọ́ yìí wọ́n pọ̀ bẹ́ẹ̀ ni kó tí ẹ̀ já sí pé òjíṣẹ́ lá muhammad sallallahu alayhi wa sallam ó tọ́ka bíi mẹ́wàá fún wa nínú ẹ̀ bíi mẹ́wàá ló tọ́ka fún wa níbòmíì ànábì adágúkọ márùn àwọn àfa wa gbìyànjú bòmí sí ànábì òní dá ọ òní fún wa ní iye òní fún wa nọmbà ló ń kà á tọ́ka sí i ni pé eléyìí o ìwà dámání eléyìí o ìwà dámání tọ̀hún yẹ o ìwà dámání o àṣà dámání o òun la fi nínú àwọn onímọ̀ tí wọ́n gbìyànjú tí wọ́n tójú bọ gbogbo ọ̀rọ̀ ànábì sàlọ́láhùn àlejò wọ̀sálàmù wọ́n wá fi ń rinlẹ̀ fún wa àwọn míì wọ́n ka ogún twenty àwọn míì ká jù bẹ́ẹ̀ lọ àwọn míì ó sì kà tó bẹ́ẹ̀ àmọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ibi dáná bíi ti dárúkọ mẹ́wàá àbó ti dárúkọ márùn-ún àwọn àfáà mọ́ ń fẹ́ ká ṣàkíyèsí àwọn mẹ́wàá ọ̀nà bá a bá ti lákèsí márùn-ún káwá lákìísí márùn yòókù kó wá jẹ́ mẹ́wàá. alákọ̀ọ́kọ́ hadithi abdullahi bin umar radiyallahu ta'ala anihuma olanabiwa muhammad sallallahu alayhi wa sallam sọ pé mina lè fitirọ ní báyìí anabi ò dárúkọ iye anabi sallallahu alayhi wa sallam kan ní nínú àṣà àdámọ́ nínú ìwà àdámọ́ ìṣesí àdámọ́ nínú ẹ̀ tó túmọ̀ sí pé ànábì kan fẹ́ ka bí mélòó kan fún wa ń bẹ̀ ni ìdíwọ́ fẹ́ fún wa ní dèédé iye rẹ̀ mínàlẹ́ fífìrọ ó ní nínú ìwà àdámọ́ àṣà àdámọ́ halkul ana halku al'ana halku al'ana kí ni tá ń pè bẹ́ẹ̀ òun náà ni fífa irun abíyá àbí irun irun abẹ́ al'ana irun abíyá nù irun abẹ́ táwọn ilé ìgbìmọ̀ ń pè ní pubic hair káfà ìwà àdámọ́ni àṣà àdámọ́ni ó ti pẹ́ láti ìgbà tọ́lọ́run bá ti dá ọmọ nìyà àkọ́kọ́ ànábì wa ádámù aleyhi salatu wa salam lọ́lọ́run ti fún gẹ́gẹ́ bí ìlànà lọ́kùnrin lóbìnrin ká máa fa irun ọbẹ̀ wàtẹ̀kìlímù al-azfar wàtẹ̀kìlímù al-azfar òun náà ni ìmọ̀ gé èékánná ìmọ̀ gé èékánná wàkọ́sù aṣáàrìbẹ̀ wàkọ́sù aṣáàrìbẹ̀ òun náà ni ìmọ̀ọ́mú lọ́ọ́lẹ̀ níta máa ń pè ní gégémù irun mú èyí tí àdìsí àbẹ̀lá ìbọn ìmọ̀ tó ń mú wá lélẹ́yìn. حديث أبو هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم anábì sọ pé alifitoro tó hams anábì lóhun ó diwe márùn fún wa nínú alifitoro nínú tá à ń pè ní àṣà àdámá alátọ̀kọ́ kánábì ó kọ̀kọ́ dáàkọ òun náà ni ìdábẹ́ tá a máa ń pè ní circumcision ìdábẹ́ ẹlẹ́ẹ̀kejì wẹ́lṣẹ̀dáàdì. istihidad òun náà ni ìfa irun abẹ́ alistihad istihidad káfárun abẹ́ wànàtú alẹ́bìtì wànàtú alẹ́bìtì kámúrun abíyá kámú kúrò odi mẹ́ta wàtàkìlímù asfar kágé ìkànnà wàkọ́sọ̀rọ̀. aṣáàrìbẹ ká mú irun mú ká mú wálẹ̀ dáadáa ká mú irun mú wálẹ̀. hadith ẹlẹ́kẹta tíyàwó aisha radiyallahu ta'ala anha annaha qalat qala rasulullah sallallahu alayhi wa sallam ìyàwó aisha radiyallahu ta'ala anha. olanabiwa muhammad sallallahu alayhi wa sallama anabi ni ashrun minal fitro ó ní àwọn kan mẹ́wàá kan bẹ o ṣẹlẹ àwọn kan mẹ́wàá ìwá yìí o nínú ìwà àdámọ́ àṣà àdámọ́ ni wọ́n tó túmọ̀ sí pé tá àdìsí tá a ti ń gbé bọ̀ sẹ́yìn ànábì dárúkọ márùn-ún fún wa níbì kan níbì kan ó dárúkọ mẹ́ta àmọ́ bí eléyìí tó fẹ́ mú wá fún wa yìí mẹ́wàá ìrìṣẹ́ lábẹ́ muhammad sallallahu alayhi wa sallam ló dárúkọ alákọ̀ọ́kọ́ kọ́sù ṣáàrìbẹ̀ kọ́sù aṣáàrì òun náà ni irun mú ká mú wálẹ̀ ká gé e wálẹ̀. وإعفاء اللحية وإعفاء اللحية irùngbọ̀n ká fi ilẹ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ wọn bá ṣe dáa ká ọkàn tán wọ́n ti wá àkú ìfimú ìfi káfimú káfi sí omi símú wọ́kọ́sù alẹ́sàr ìgé ìkánná wọ́kọ́sù albarọ́ọ̀jìn fífọ àwọn ibi tí a wọ ọmọ níta tó ti hun tá a bá wò ó gbogbo ọmọnìyàn lọ́kùnrin lóbìnrin náà ló lè tó bá wo ẹ̀yìn ọwọ́ rẹ̀ kìí ṣe àtẹ́lẹwọ́ ẹ̀yìn ọwọ́ rẹ̀ ó rí wípé àwọn ibìkan wà awọ ẹ̀yìn ọwọ́ oúnjọ ká fọ́ àwọn tó ti oúnjọ ká fọ́ bẹ̀ ikọ̀ ọ̀kan nínú àwọn kìíní ìlápadà ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ insha Allah so ìyẹn náà sì ní àlùbárọ́ọ̀jì bàrọ́jìmù oníbi tí ọmọ níka wa ti pàdé tó ti pàdé àbí ibi tó jẹ́ di orí ọmọ níka ibi tá a wọ́ tó ń rojọ́. lẹ́yìn náà wà netflix eight ìmúrun abíyá wàhálì kò láàánà òun náà ni ìfarun abẹ́ ìfarun abẹ́ wọ́n ti kọ́ sunna ìtìkọ́sùn náà òun náà ni ká fi omi ká fi táǹbà ká fi omi gbọ́nsẹ̀ nígbà bá tọ̀ tán àbíyàn yàgbẹ́ olómi kọ́lá mọ́sàábà àbọ̀rọ̀ wọn tó ṣàdé ìkan náà tó gbàdí sí wa ní wọn ṣe ìṣẹ̀lẹ̀ àṣẹrọ́ ó ní ẹ̀rẹ́ lẹ́ẹ̀kẹwàá òun gbàgbé ẹlẹ́ẹ̀kẹwàá ilẹ̀ àǹtẹ̀kùnrin alimọ̀bùmọ̀bọ̀ ṣùgbọ́n tó ń lérò pé yóò jẹ́ òun náà ní kíni alimọ̀bùmọ̀bọ̀ ká mọ yọnu ká fi omi yọnu ká ń pè ní alimọ̀bùmọ̀bọ̀. àdéhùn ìyàwó àìsà radiyallahu ta'ala aníyànìyàn abdullahi bin abbas radiyallahu ta'ala anihuma gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀ ni mo wó ẹ̀ẹ́dì kọ́lọ̀ sọ fún al-Qur'an al-Karim nínú suratul Baqarah ọlọ́run dán anabiwa ibrahim ọlọ́run dán wò pẹ̀lú àwọn kankan ọlọ́run dáná bí wa ibrahim wò pẹ̀lú àwọn kankan tó lọ sọ fún wa nínú suratul baqara aya one twenty four wà ibi bí tálá ibrahim rọ̀bùwù bí kẹlẹ́nà ọlọ́run ní òun fi àwọn ọ̀rọ̀ kan òun fi dán ibrahim wò ànábìwá ibrahim sì pass. ó yege kí làwọn kan náà tọ́lọ̀ fi dá ìgbọ̀rọ̀ yìí mú wò àlẹ́yìn sọláṣí wọ́n sálám paul abdullahi abbas ẹ̀jẹ̀ àdé dáadáa ọ̀rọ̀dún rọ́dùn yàlọ́hùn tààlà ẹ̀nìbọ̀nàmọ̀ abdullahi abbas rọ́dùn yàlọ́hùn tààlà ẹ̀nìbọ̀nàmọ̀ ó ní ibùtàláhùn lọ́hùn bẹ̀ tọ́hárọ̀. ọlọ́wọ́n bá dá ànábì wa ibrahim wò pẹ̀lú ìmára ìmára ó dá o pẹ̀lú ìmára kí ni ìmára náà hamsun firra hamsun firra márùn-ún níbi ìmára yìí yóò máa wáyé láti orí yẹn ni pé àwọn ẹ̀yà orí ẹ̀yà orí márùn-ún ọlọ́run dá ibrahim wò kó ṣe ìmọ́tótó rẹ̀ wàhámsùn fìlìjẹsàd wàhámsùn fìlìjẹsàd ẹlẹ́ẹ̀kejì márùn-ún yòókù ó ń bẹ ní ara àwọn ẹ̀yà ara márùn-ún ọlọ́run dá ibrahim wò kó ṣe ìmọ́tótó wọn márùn-ún ó ń bẹ lórí. márùn ó ń bẹ lára abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma ni firas ó wá ní ẹ̀rí orí àwọn ẹ̀yà ara ẹ̀yà orí márùn ibrahim wò lórí alákọ̀ọ́kọ́ àti wák ibrahim alayhi salatu wa kó máa rún pákó nígbà gbogbo kó máa ṣàmọ́tótó ẹnu ẹ rí i pé lẹ́yìn ọba rún pákó àní kì í bọ bòmíì ju ẹnu lọ ẹnu sì nìyí lára ẹ̀yà ẹ̀yà orí ni ẹlẹ́ẹ̀kejì àlè ìsìnṣáà òun ni kíyàn fi imú ká fi sín omi ká sín omi símú pẹ̀látẹ́gùn ó jẹ́ méjì tó jẹ́ torí bákan náà nínú orí náà àlìmọ́dúnmọ́dọ́ àlìmọ́dúnmọ́dọ́ ká po omi sẹ́nu ká ṣe dùgbùdùgbù ká tú dànù ká po omi sẹ́nu ká ṣe dùgbùdùgbù ká tú dànù. ẹlẹ́ẹ̀kẹrin kọ́sù ṣáàrìbẹ kọ́sù àṣáàrìbẹ òun náà ni irun mú kan gé e wálẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni wà fárkú arras wà fárkú arras òun ni fárkú ras òun ni ìmọ̀ tún irun orí ṣe wà fìlì jẹ́sẹ̀dì. ẹ̀rí jasad títí ara manu tara tẹ̀kìlìm al-asfar tẹ̀kìlìm al-asfar ìmọ̀ọ́gé ìkànnà wàhálùkù làánà ìfahùn abẹ́ wàlùkìtàn dídábẹ́ ìdábẹ́ wàlùkìtìjáhùn mìnàlẹ́gọ́ òun náà ni. báyà báyà gbẹ tán kó fi omi ké tábà kó fomi gbọ̀nsẹ̀ wàlbáwòlù òun ni tíyàn bá tọ̀ kó fomi kó fomi tábà wà nẹ́tù alìb wà nẹ́tù alìb òun ni ìmọ̀ ọmọrun abíyá kúrò. nínú ẹgbẹ́ bàbá mi náà látọ̀dọ̀ abdullahi ibn abbas rọ́bì allahu ta'ala anihuma lórí ayà yẹn. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فلما بعد النبي وإبراهيم وقالوا إن كم موعى ابتلاه الله بالطهارة فلما بعد وقالوا مرة خمس في الرأس مارون بلوري وخمس في الجسد مارون بلارة في الرأس حص الشارب يرومو يجيكورو والمضمضة ìfi omi yọnúnù wẹ̀lẹ̀tì ṣáàkú òun náà ni ìfímú ká fi omi fímú wẹ̀sẹ̀wáàk òun náà ni lílo pákó wà fárúkú ráàt adínú àwọn mínú àwọn àfá tí wọ́n lálàyé òun náà ni kíni ẹ̀fá wo lè ha ìfirùnmọ́lẹ̀ irun ìjàgbọ̀n kíyàn fi lẹ̀ lẹ́yìn náà wọ̀lùkìtáàni وان وفي الجسد ثمان يرى تقليم الاسفار يجي كنا وحلق العانة يفان وابه والختان يدابه ونتف الإبسي يجان وابيا وقسل أثر الغائب كافو كاف يومي فو إيروبا إجبي لين بتابع دكتا والبول بالماء ما بحثي káfomi tábà tá a bá wò ó àwọn nǹkan mẹ́wàá yẹn lẹ́ẹ̀mọ gbọ́ nígbà míì tó sọ pé àwọn àṣà àdámá ìwà àdámá márùn-ún tọ́lọ́ọ̀bà Allah subhanahu tó dá ọmọ nìyàn lé lórí òun làwọn mẹ́wàá báwọn tó sì dá sí pé kò sẹ́ni tí ó rí ẹni tí ó bá ní àwòrán mẹ́wàá yẹn lára táàrí sọ pé ah, ah, an ideal human being an ideal human being tó ní èèyàn sàn èèyàn lélẹ̀ bí yẹn bá dẹ̀ kan nínú wọn nìyí èèyàn ní wò gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí èèyàn torí pé kò ní pé lẹ́dàá kò ní pé lẹ́dàá eléyìí ni sí islam tó kọ́ àwa mùsùlùmí jẹ̀má ọ̀làjú lélẹ́yìí àwọn ìwà àdámọ́ mẹ́rẹ̀ẹ̀wá yìí èyí máa ń sọ̀yàn di ẹni tó lajú ẹni tó wà exposed tó wà civilized ẹni tó gbọ́n tó mọ tó ń lọ tó mọ bó ṣe yẹ kọ́ mi ènìyàn rí àmọ́ bí yorùbá ti lẹ́kan nínú wọn nìyí ẹni yẹn nìyí kò lajú àbí ẹni yẹn kò mọ bó yẹ kéèyàn rí bí àpẹẹrẹ nìkú ẹ rí i pé ẹ lè rí ọkọ̀ mọ́tò kó mọ́ ní side mirror kó mọ́ ní dígí ìtọ̀tún dígí ìtòsí tí wọ́n fi máa rí ẹ̀gbẹ́ ẹ lè rí ọkọ̀ kó mọ́ ní tọ́ǹpì ní windscreen ìyẹn ní dígí window dígí fèrèsé tí ó dáàbò bo awakọ̀ ẹ lè rí ọkọ̀ kó mọ́ ní ọrùn tọ́ǹpì ní tíẹ́rì ẹ lè rí ọkọ̀ kó má ní iná tí ó fi máa rína ẹ lè rí ọkọ̀ kó má ní ọ̀nù tí ó fi máa kéde báwọn èèyàn pé ẹ yà fún mi o yà fún wèrè ni o yà fún mi lọ́nà pápápápápá ẹ lè rí ọkọ̀ kó má ní bírèkì ntọ́kùn ó fi rìn gbogbo àwọn nǹkan ní táàmù ọkọ̀ tí ò bá ní ọkọ̀ tí ò bá ní ọkọ̀ tí ò pé ní káwá rọ́pọ̀ nísìn lálẹ́ wọ́n sì máa wà kó mọ̀ níná ní kò lálàáfíà ni ọkọ̀ ní kò lálàáfíà side mirrors àrí ọkọ̀ kò ní táyà jẹ̀mọ́ mùsùlùmí sọ́kọ̀ lélẹ́yìn o torí ẹ̀ àwọn agbófinró wọ́n ń bẹ́ ń ta wọ́n mú wọn wọ́n fáìlì wọn ṣùgbọ́n àrí ọkọ̀ tó ní àwọn kìíní yẹn lára àìdí ká gangan nìyẹn tó ń pè ní ọkọ̀ ọkàn gangan nìyẹn nìyẹn náà ti rí ṣẹ́rí àwọn àṣà àdámọ́ àwọn ìwà àdámọ́ yẹn nìyí bíyàn bá ní wọn lára tó mójútó wọn ẹnìyẹn pé léèyàn lódìdí àmẹ́ni a bá rí nínú ọmọnìyàn táwa rí wípé a kò ní àwọn kinní yẹn lára àbí ó ní nínú ẹ kò ní yòókù jẹ̀mọ́ ẹni ní kò lè pé léèyàn kò lè pé lẹ́dàá àpẹẹrẹ gẹ́lẹ́ bó ṣe rí òun nìyẹn tó bí dásí pé a máa ń mójútó wọn lóòótọ́ ó ń bẹ nínú àwọn àṣà àdámọ́ yẹn tó pọn dandan tó nídájọ́ ọ̀ràn yàn ìdájọ́ ọ̀ràn yàn tíyàn ò bá ṣe é à ìyóò bìrì bínú ọlọ́run ìjìyà ọlọ́run bẹ lórí ẹ̀ ó sì ń bẹ nínú ẹ̀ tó dákítọ̀ tíyàn ò bá ṣe òun ni ò pé láwòrán òun ni kò fún ẹ níyì kò fún ẹ lápọ́nlé àmọ́ tóun ti bẹ́ẹ̀ nǹkan kì í ṣe ẹlẹ́sẹ̀ so a máa mú ìkọ̀ọ̀kan nínú wọn láti lè ṣe àlàyé fún wa alákọ̀ọ́kọ́ òun náà ni kọ́sù ṣáàrìbẹ̀ kọ́sù aṣáàrìbẹ̀ òun ni tá à ń pè ní ṣáàrìbù òun ni irun mú jẹ̀mọ́ bíyàn bá ti ń tó ọjọ́ orí kan nínú sẹ̀mí ayé rẹ̀ ẹ mọ̀ rí gégé mú ẹ mọ̀ rí túbọ̀ sún irun mú yóò wà ń bẹ̀ ni tíyàn bá fi ilẹ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe dáa tó kàn wà bẹ́ẹ̀ jẹ̀mọ́ láì èméjì yóò mọ kó ìdọ̀tí yóò máa kó ẹ̀gbin oríran àwọn àrùn a máa gbà á wọlé a máa gbà á lálejò ẹ ti mà onáfíìpé ní ṣáárìbù tó dé pé bíyàn bá fi irun yẹn lẹ̀ irun múlẹ̀ kò sí tó fẹ́ mu tí irun mú rẹ̀ ò ní bẹ́ẹ̀ mú bẹ́ẹ̀ onáfíìpé ní ṣáárìbù nǹkan tó mú nǹkan ojúmọ̀ ṣáárẹ̀ wọn ni àǹtẹ̀ ṣáárẹ̀ àǹtẹ̀ ṣáárẹ̀ tó kọ́mù wọ́n mutí ṣáàrìbù ismu fáìlì ni so irun mú ṣáàrìbù ni ó ń mu tó bá tíyàn bá ní irun mú yẹn lọ́kùnrin tó ní irun mú ó wá fílẹ̀ bó ṣe wà tó bá mu tí ìwọ́n jọ mú ni o bó mu kókó ìwọ́n jọ mú ni bó mu mi ìwọ́n jọ mú ni kò sí tí ó lóun fẹ́ mu tí nǹkan òun tí romoro ní bá mú bẹ́ẹ̀ jẹ̀mọ́ eléyìí léyìí a máa kó ìpalára bá àlàáfíà ẹnìyẹn gangan ká má ti sọ yìí pé ìrísí rẹ gan wọ́gùn ò ní jọ òyàn ò ní jọ èèyàn tó pé o sì lè máa bẹ́lẹ̀ ní ìjẹ o lè mú tán kù tánná fẹ́ mú gbogbo orun òkè ẹ̀yà àfà ẹ̀yà kọ́kọ́ mu kókó tuntun yín náà ẹgbẹ́ tìyín mu lọ́ba gbé kókó mu nígbà tó gbàgbọ́ kúrò lẹ́nu gbogbo orun báyìí àfúnṣe kìkì bọ̀m̀bọ̀ pẹ̀lú kókó ṣé mi níwàá mu kò sẹ́ni tó tún fẹ́ mu mọ́ torí ẹ̀ lọ́dọ̀ ti pé àdámà ọkùnrin ni kó nírun mú kì í ṣe àdámà obìnrin àmọ́ tọkùnrin bá wá nírun mú ìsìláàmù fẹ́ ká gé ká gé wálẹ̀ ká gé irun mú wa wálẹ̀ bá a bá tiẹ̀ ní fa ìsìláàmù ò ní á fa irun mú àmọ́ á wálẹ̀ a lè gé wálẹ̀ dáadáa eléyìí jẹ́ àkọ́kọ́ nínú ìwà àdámọ́ nínú àṣà àdámọ́ anábì sallallahu alayhi wa sallama onímọ̀lẹ́mìyà kò ní sáárì bìí falẹ̀ sàmìnà olẹ́nikẹ́ni tí kò bá mú tí kì í bá mú níbi irunmú rẹ̀ irunmú tí ì bá mú bẹ̀ yẹni tí kì í bá gé kúrú anábìrin kò mọ̀ pé fífi tó ń fi nì kò fi ohun anábì o sallallahu alayhi wa sallam kò fi kọ́ ṣe wọn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam jama tẹ̀bárí dẹ́tìmọ̀ wọn pé ẹni yìí aró oko ni abẹ́ni yìí àwọn barbarians barbarians ni ìyẹn ni àwọn aborigines àdúrà sí pé ìwà ọmọnìyàn kò sí lára wọn lára ẹni ẹwà rí irun mú wọn àwa rí ìkìkì bọ̀m̀bọ̀ nínú wọn yóò rí síkìtì bọ̀m̀bọ̀ àwọn pọ̀ débi pé ẹlòmíì yóò fẹ́ lè bo gbogbo ètè ẹnu rẹ̀ yóò fẹ́ lè bò mọ́lẹ̀ yẹn kì ṣe ìlànà islam islam fẹ́ kọkùnrin kó rí jíjí irun mú ẹ̀ ká mú wálẹ̀ àmọ́ kò fẹ́ ká fà àìfàrun mú a máa ń rí jíjí ẹni to the lowest level a rí jíjí a àní fà. anábíwá muhammad sallallahu alayhi wa sallama nínú hadith abdullahi abu umar anábí ní ahfu ashawari ahfu ashawari àwọn ọmọ yìí ahfu ẹmu kúrò ń bẹ ẹmu wálẹ̀ nọ̀rọ̀ mi àníhíkú ashawari àníhíkú ashawari irunmu yìí ẹmu kúrò ń bẹ nínú ọ̀rọ̀ míì jùzù jùzù aṣàwárí jùzù aṣàwárí irunmú yín ẹ̀mú kúrò ẹ̀rì gbólóhùn mẹ́ta lànàbí sallallahu alayhi wa sallam lànàbí lò alákọ̀ọ́kọ́ òun náà ní kíni àfú ẹlẹ́ẹ̀kejì àlẹ́híkú ẹlẹ́ẹ̀kẹta jùzù ṣẹ́ra gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí òsín tó ń tọ́ka sí ju wípé ọkùnrin mùsùlùmí kò gbọdọ̀ dárun mú sí ẹlẹ́ẹ̀kejì ọkùnrin mùsùlùmí à ó máa mú irunmú rẹ ó máa mú kúrò yálà ó pọ̀ kò pọ̀ ó máa mú kúrò tó túmọ̀ sí pé àìfi irunmú àìfi ilẹ̀ bá a bá fi mú kúrò ní á mú kúrò dáadáa tí ó lọ́ọ́lẹ̀ yányán يكن ما وتابعي رحمه الله تعالى أخني شرحبيل بن مسلم الخولاني قلني رأيت خمسة من أصحاب رسول الله صلى الله عليه وسلم قلني أعا أمبا وصحابي النبي مارن أمبا وصحابي رضي الله تعالى عنهم ó ní yakusuna ṣawaribahun wọn a máa gé irunmú wọn wọn a máa gé irunmú ẹ̀rí wọ̀nyí fúnà lè ha hùn wọn a máa fi rùgbọ́n wọn wọn a máa fi ilẹ̀. wọ́n ní bákan náà ó ní wọ̀nyí sọ́fìrú náà wọ́n a sì máa pa irùngbọ́n wọn wọ́n a máa pa láró. aró bíi tá a lè pè ní bíi omi ọsàn àwọn márààrún abu umama albahili sàábìlì sàábì ànábìlì abdullah bùnú bọ́sùr sàábì ànábìlì ẹtùbà bùnú abdulsulami sàábì ànábìlì bákan náà alhajjaj bùnú amr asomali náà alimẹ̀kẹ́dá bùnú máàdì yakurub. alkindi àwọn márààrún yìí náà sàájà ànábì ó lóun bá wọn pàdé wọn a máa mú irun mú wọn kúrò wọn a sì máa fi irun gbọn wọn a máa fi ilẹ̀ wọn kánú yakusu na ṣàwárí home wọn a máa mú irun wọn fi ṣẹfà débi pé etí bèbè ètè ètè gan wọn a ìṣe pé wọ́n fa òkè ń bí wọ́n wà fi tíbètì ilẹ̀ ara wọ́n mú kúrò wọ́n ẹ̀yí wọ́n gé gbogbo ẹ̀ tó kó tán tó nínú mú pátá òun ni wọ́n gé. alhafiz al-iraqi nínú àwọn onímọ̀ àwọn àfáàgbà nínú ìmọ̀ hadith òní fi yí ti ṣe bá a bọ̀ pọ́sù sáàrì tó ní ẹ̀kọ́ nù ká máa mọ̀ yí pé lára ẹ̀sìn súnà níta àmọ́ gbalada lórí ẹ̀ òun náà ni kí ọkùnrin tó máa dé irunmú rẹ̀ tó gé irunmú rẹ̀ wà mójúmọ́ ara ìṣe bábí eléyìí ẹnu àwọn onímọ̀ kò lé lórí pé súnà rẹ̀ wàhá àbábá àgbọ̀gbọ̀ ìríyà kódà àwọn apá kan náà wọn àfa ìlà ojú mi hà àwọn tí ẹni ọ̀ràn yẹn ni torí pé àwọn ọ̀rọ̀ sọ ànábì pa wá láṣẹ ni àmọ́ jùmùhóró lè ọ̀làmáà àwọn agbó sórí kí ni mustahabda wọ́n ní sunna ni kìí ṣe ọ̀ràn yẹn tọ́ ẹ wá rí àwọn irun ibi tí irun wà àwọn nǹkan tó yẹ ká mú kúrò lára kódà ó lè má jẹ́ irun nìkan lára ilẹ̀ kánná gbogbo àwọn ibi tí irun tó wà lára wa irun tẹ́sìn ní ká mú kúrò àbí nǹkan míì tẹ́sí ní ká mú kúrò lára ẹ̀sìn fi ààlà ọjọ́ ó fi sí ó fi ààlà ọjọ́ sí torí pé irun gbogbo oríkèéríkèé ara wa ó kú sí ọ̀nà mẹ́ta alákọ̀ọ́kọ́ àwọn irun kan ń bẹ dandan dandan a gbọ́dọ̀ má mú wọn kúrò àwọn irun kan ń bẹ ọ̀ràn yẹn ní ká mú wọn kúrò lára òun náà ni irun mú àwọn irun kan bẹ èèwọ̀ ni ká mú wọn kúrò èèwọ̀ òun ni ká mú wọn kúrò nínú ẹ òun náà ni irun dàgbọ̀n ẹ̀rẹ́ lẹ́ẹ̀kẹta àwọn irun táàrí àkọsílẹ̀ táàrí ẹ̀rí tó sọ pé ká mú kúrò àbí ká fi ilẹ̀ tó pa wá láṣẹ ìmú kúrò àbó ṣe léwọ̀ fún wa àbúkọ aláṣẹ ká fi ilẹ̀ àárí orin bí irun irun apá irun ẹsẹ̀ irun gbáàyà irun ẹ̀yìn eléyìí ò lè ní tó dáa òun náà ní ká fi ilẹ̀ àyàfi tabarikó bá ń kó nira bá wa ara ẹ̀ náà ni irun mú irun iwo imú à ń fi ilẹ̀ lè àmọ́ tó bá ti ń kó nira bá ọ gbogbo àní máa ń rìn ọ́ nígbà tí yẹn bá rìn yẹn káàkiri irun mú máa ń rìn ọ tó mọ̀ wá sín ní gbogbo ìgbà bí yẹn bá já àbá gé kúrúkù sábúrú ń bẹ̀ tí ò bá fi rí bẹ́ẹ̀ á fi ilẹ̀ ni tọ́ torí ẹ̀ nàbí wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi anas bin malik rabi radiyallahu ta'ala anhu òní wọ́n kìtà lẹ́nà fi kọ́sì sáàrì wọ́n lẹ́nà bí sallallahu alayhi wa sallam ànábì fún wa ní àsìkò nígbà tá a ti àwọn ọkùnrin tá a fi máa gé irun mú wa wàtẹ̀kẹ̀lé mú asfam gbogbo wa lọ́kùnrin lóbìnrin ànábì fún wa lásìkò tá a fi máa gé èékánná wà nátfúl ifti ànábì fún wa ní àsìkò ààlà àsìkò tá a fi máa járun abíyá alla tutraka akthara min arba'in tí a gbọ́dọ̀ fi àwọn nǹkan wọ̀nyí lẹ̀ ju ogójì ọjọ́ lọ a gbọ́dọ̀ fi lẹ̀ ju ogójì ọjọ́ lọ ìyẹn ni wípé bí wọn bá bùkátà láti gé àbí láti fa àbí láti èyí tó ní ká mú kúrò láàrin ọjọ́ méje kò sá burú bẹ́ẹ̀ tabarígbó yẹ ká ti mú kúrò á mú kúrò á ní mọ dúró de pé ìbí kò sí pé ogójì ọjọ́ rárá torí pé irun ara èékánná a máa yára wù ju ara wọn lọ níbàámu sí èèyàn sí èèyàn ẹlòmíín bẹ tó bá fa irun orí rẹ lénìí nígbà tí ìdọ̀la ẹ̀ kì í pé irun rẹ̀ gan ti ń wù padà ẹlòmíín nìyí tó bá fa irun orí láàrin ọjọ́ mẹ́rin ọjọ́ márùn-ún yóò sì máa dán kúlákúlà náà bíi dígí tí òun kankan ò sí wù mbẹ bẹ́lẹ̀ mi bá gé ìkànnà tó bá gé ìkànnà rẹ̀ nísìnyí nígbà tí ìdánlẹ́ a ti mọ ògùn jáde dẹ́jẹ̀ díẹ̀ ẹlòmíì nìyí tó bá gé ìkànnà yóò fẹ́ gbà níjọ́ mẹ́ta àbíjọ́ mẹ́rin kó tó di pé ìkànnà mi ò ti mọ yóò mọ sọkúlú yóò mọ fẹ́ jáde lára ní orí ọmọ níka rẹ̀ so gbàkígbà tó bá já sí pé kíyàn múrun kúrò àti ẹgbẹ́ bá títà irun yìí ó tó mú èékánná yìí tó gé àmú àgbè tábà wá fílẹ̀ àrírú ẹ̀rí kò gbọ́dọ̀ ju ogójì ọjọ́ lọ kò gbọ́dọ̀ ju ogójì ọjọ́ tá a pè ní forty days kò gbọ́dọ̀ ju bẹ́ẹ̀ lọ. ìdájọ́ tó de irun mú òun nìyẹn tọ́ a máa wáyé nígbà míì tó dá sí pé àárí obìnrin àárí obìnrin tí ó ní irun mú a máa wáyé bẹ́ẹ̀ kì í ṣe àdámá oníkóbìnrin kó ní irun mú àlàyé àwọn onímọ̀ lórí ẹ̀ òun náà ni pé tó bá dá sí pé nǹkan tí kò òbúrẹ́wà rẹ̀ ni ẹni pé kò di òbúrẹ́wà ẹ pé nǹkan kan ṣe ni tí kò yí padà ládàámọ̀ ìjọbìnrin àbí kó mú àbùkù ba ìnira bá àwọn àfa wọn lóbìnrin náà ń kọ́ òun náà ó mú kúrò bọ́kùnrin ó ṣe mú kúrò tọ́ tó bá wá ń náà yóò mú kúrò náà obìnrin kò fi torí pé títí ò ní ìdí pé kó ẹ̀jẹ̀ mọ́ dájọ́ sí torí pé kìí ṣe àdámọ́ obìnrin òun náà ni kóbìnrin kó ní irun mú àdámọ́ rẹ̀ kọ́ àmọ́ ọkùnrin àdámọ́ ọkùnrin ni ọkùnrin bá ti ń dàgbà dé stéèjì kan nìyí ẹ ti máa rí irun rẹ̀ yóò ti máa sọ àwọn ọkùnrin náà máa ń sábà pè ní abirun múṣekí ni jẹjógí so inú mú obìnrin kò lè pọ̀ tó bá wọn irunmú obìnrin ní ṣókí kì í dá irunmú kì í dá apí bẹ́ẹ̀ ni àmọ́ wọ́n kẹtọ́ lè lóbìnrin tí ó ní irunmú àyàfi àwọn ẹ̀yà ìran ọmọnìyàn kan tó dá sí pé ó lè wọ́pọ̀ nínú ìran wọn kí irunmú kó mọ́ sọ ní òkè ètè obìnrin tó bá rí bẹ́ẹ̀. òun náà máa mú kúrò kò ní fi ilẹ̀ so kò sí tí máa mọ́kùnrin jẹ́ kò ní máa fi ń dára mú sí ọkùnrin kò sí tí máa tí máa fi dára mú sí lára irun tá a gbọ́dọ̀ mọ́ máa mú kúrò nímú wa lára wa òun náà ni irun mú ẹlẹ́ẹ̀kejì ẹ̀fá ulẹ̀hìá àṣà àdámọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni. alẹ́hìá tá a máa ń pè ní irun gbọ̀n torí pé alẹ́hìá gangan fúnra rẹ̀ òun ni orúkọ tí wọ́n a máa pe irun tó bá wù jáde ní ibi tá à ń pè ní azakulu azakulu òun ni bí ìjàgbọ̀n awọ egungun egungun ìjàgbọ̀n náà ń pè ní zakulu ṣe wá rí egungun páríkẹ́ egungun páríkẹ́ òun òun náà pè ní kíni alkadan méjì lòun tiẹ̀ kátù kan lèyí kátù kan lélẹ́yìí láti ní dèédé tí ní ibi tí tí ẹ̀dèédé tí tàbá wò á ti pé egungun yẹn ibẹ̀ ló ti wá ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ tàbá lọ ahẹ́ lẹ́gbẹ̀ẹ́ tí dábẹ́ ń bí ibi tí egungun yẹn wà irun tó bá wù ń bẹ̀ náà máa ń pè ní léhíà tó wù ní kàdáánì káptò méjèèjì àti dákọ́nù ìdàgbọ̀n. ètí wọ́n pè bẹ́ẹ̀ nù torí ẹ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ẹgbẹ́ bí adé tàbí láàbùn àbá sọ̀rọ̀ bí yàrá ọ̀hún onílànà rasulillah sallallahu alayhi wa sallam wọ́n lànà bí iṣẹ́ bí lé alimutashabihin mina rijali bin nisa walimutashabihat mina nisa bin rijali ànábì iṣẹ́ bí lé gbogbo àwọn ọkùnrin tí wọ́n a máa ṣe bí obìnrin àti gbogbo àwọn obìnrin tí wọ́n a máa ṣe bí ọkùnrin ànábì iṣẹ́ bí lé wọn sallallahu alayhi wa torí pé àdámọ́ ọkùnrin àdámọ́ ọkùnrin òun ni kó nírùngbọ̀n bó ṣe mọ ni ó mọ ẹlòmíà ní lọ́pọ̀ ẹlòmíà ní níwọ̀nba ẹlòmíì títí awù tangatanga awù tangatanga awù káàkiri kó mọ́ súpọ̀ ẹlòmíì sì nìyí ẹlòmíì ó súpọ̀ ń bìkan kò ní súpọ̀ ń bò míì gbogbo eléyìí náà ìyẹn la máa ń pè ní kí ni èròǹgbọ̀n tá a máa ń pè ní lẹ́híà tọ́ so ọkùnrin tí bá wá ń fárùngbọ̀n rẹ̀ ó fẹ́ jọ obìnrin nu ọkùnrin tó bá ń fárùngbọ̀n rẹ̀ ó fẹ́ jọ obìnrin lóṣèlú muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́run fi ní kó máa ṣẹ́gun ilé gbogbo ọkùnrin tí bá ń ṣe bí obìnrin abóbìnrin náà. tóun náà fi ìṣe sí ọkùnrin tó fi ń ṣe ẹ̀ṣọ́ torí ẹ̀ ló dájú pé ọkùnrin kò gbọ́dọ̀ máa déhùn kó máa déhùn sọ̀rọ̀ bí obe bẹ́ẹ̀ lóbìnrin náà òun náà gbọ́dọ̀ máa kò gbọ́dọ̀ máa kẹ́hùn sọ̀rọ̀ bí ọkùnrin obìnrin kì í náà kì í máa rìn bí obìnrin tá a bá wáyé lénìí a rí wípé eléyìí tá à ń sọ yìí aburú yìí ó ti gbalé gboko ó ti di kárí ilé nínú ìṣesí lẹ́tùmọ̀ ọkùnrin míì tí ó lu tí ọkùnrin míì yóò lu tí lẹ́tùmọ̀ obìnrin míì ní o bá wọ péńpé tán yóò bá fi ṣòkòtò lé kódà ètò ẹ̀rẹ́ lómi gan nìyí a tún wá dán ní kodoro ẹ̀mọ̀ bọ̀ọ̀dá wọ́n ń pè yí bọ̀ọ̀dá bọ̀ọ̀dá lẹ́mọ̀ wí láì mọ̀ pé ìtàlì so àì fi ìṣe sí àwa obìnrin a gbọ́dọ̀ fi ìmúra sí ìsọ̀rọ̀ sí ìrìn sí ìṣe sí a gbọ́dọ̀ fi jọ ọkùnrin bẹ́ẹ̀ làwọn ọkùnrin náà a gbọ́dọ̀ fi ìmúra sí ìṣe sí ìrìn sí káfíjọ obìnrin torí ẹ̀ ìdó bá làákàyè àwọn onílàákàyè mu ò ní pé ọkùnrin ọ̀tọ̀ obìnrin ọ̀tọ̀ ìran ẹ̀dá méjì tọ́lọ́wọ́n ọba tó dánù ọkùnrin obìnrin torí ẹ̀ ìṣesí ìṣesí ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n oníkálùkù ní kìí ṣàwọn ènìyàn nìkan àwọn ẹran náà bákan náà ni akọ ẹran ń bẹ abo ẹran ń bẹ a ní akọ adìẹ a ní abo adìẹ akọ màálù abo màálù ẹ lè rí akọ màálù kó máa wá rèdí bí abo màálù rárá kódà níbi jíjẹ rẹ ẹran akọ màálù ní jíjẹ ó yàtọ̀ sí ẹran abo màálù Allahu akbar bẹ́ẹ̀ ni nírìsí wọn wọ́n yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ wà láǹgbá yàtọ̀ wà tó fi máa wọn tambóló akọ ọ̀tọ̀ abo ọ̀tọ̀ gbogbo tọ́lọ́wọ́n bá dá ọlọ́run ní wọn àmì ń kú lè ṣe yín kàlàkùnáhùn zọ̀jẹ̀ yìí ọlọ́run dá wọn nǹkan in ps lákọlábo ẹ̀wù wáyà iná tá a fi ń lò tá a ń lò lé kó tó lè tàn á rí positive á rí negative negative kò ní red positive kò ní black á rí bẹ́ẹ̀ in everything bẹ́ẹ̀ náà ní sánmà àti ilẹ̀ sánmà òun la kọ ilẹ̀ òun la bó níjọ́ tí sánmà bá ti tọ̀ sílẹ̀ ilẹ̀ ó lóyún tó bá lóyún yóò bímọ òun la fi ń jẹ tá à ń jẹ ọmọ tílẹ̀ bí ni la fi ń jàgbàdo la fi ń jàmàlà la fi ń jẹjẹ gbogbo tá à ń jẹ òun ni so kò sí tọ́lọ́wọ́n bá dá tí ò dá ìpíẹ̀ nínú àwọn ìtọ́lọ́wọ́n bá tó dá ó dá wọn bẹ́ẹ̀ jẹ̀má mùsùlùmí so àdámọ̀ kọ̀ọ̀kan wọn sì lè yí kò jọra wọn wọ́n dá sí pé àwọn ọmọ ènìyàn láwọn fẹ́ yí àwọn nǹkan àdámọ̀ yìí la fẹ́ yí padà tẹ́mọ̀ sọ pé àwọn kan bẹ wọ́n ń pè wọ́n ní feminist feminist òun làwọn tí wọ́n ń jà fún ẹ̀tọ́ obìnrin yẹn ni wípé in tó bá ti tọ́ fọ́kùnrin ó tọ́ fóbìnrin náà gbàmí wàá pè ní gender inequality pé ẹ má sọ pé obìnrin ọ̀tọ̀ ọkùnrin ọ̀tọ̀ rárá bákan náà làwọn méjèèjì ṣé nílà ká ìdí bákan náà ni sórí kì í jọra wọn nílẹ̀ yorùbá àmọ́ fún àwọn obìnrin lórí kí obì bí àtàkẹ́ àmọ̀ pé àtẹ̀fẹ́ ẹ́ àwọn ọkùnrin àwọn oríkì gbìngbìn bí àyèdè àkàngbé àrẹ̀mú àdìó àjàgbé bó ṣe rí nù sọlọ́run ò dá wa bákan náà kò dọ́kùnrin àti obìnrin bákan náà ọlọ́run dá wa lọ́tọ̀ọ̀tọ̀ ni òbí dá sí pé ìran obìnrin ní máa lóyún ìran obìnrin ló tí ó fọmọ jẹ ọkùnrin ní máa náwó níjọ́ tọkùnrin ti ń bẹ ọkùnrin fún olè lóyún gbogbo tẹ́ ẹ̀ máa ń rí tọ́jú pé ọkùnrin kan lóyún irọ́ ní gbogbo ẹ̀ wọ́n dọ́kítọ̀ rẹ̀ ní irọ́ ni ní last month nílùú amẹ́ríkà yìí kan náà ni the best doctor in the world ò náà pèsè ìjókò torí pé àwọn ń kàǹpé wípé ìtọ́kùnrin lè ṣe obìnrin náà lè ṣe wọ́n á bí nígbèrè kan. ó wú lẹ́nu ẹ̀ sọ́kùnrin lóyún àwọn àwọn ọkùnrin wọ́n ní àwọn ìròyìn sọ́kùnrin lè lóyún yes or no jẹ̀mọ́ more than thirty minutes kò rí fífọ̀ torí pé bọ́kùnrin bá níkùn tíkùn ẹ yọ jẹ̀mọ́ ilé oyún kọ́ ló ní ilé oyún kọ́ ikùn ọkùnrin kìí ṣe ilé oyún obìnrin tó sì ń lóyún nìyí kìí ṣe kùn ní oyún tóbìnrin ní ikùn kan ló ti bẹ̀rẹ̀ ikùn kan àtọ́jú ara ni so bó lẹ́jọ́ wá fi wọ́n wéra wọn àwọn ọlọ́kùnrin lè lóyún ẹ bá rẹ lómi inú ọkùnrin yóò sọ ẹ̀jẹ̀ àkúdà a máa rìn yóò máa rè dí yóò máa rìn yóò máa rè dí òbí òtẹ̀ tó ń lu tí a ní wọn lóhun jobìnrin fún kókó wá dàbí obìnrin jẹ̀mọ́ ògbélé yìí àìpé orí òun ni irú àwọn èèyàn bẹ́ẹ̀ lára àwọn tọ́lọ̀ máa ń ṣẹ́bi ilé tí máa ń gbé jìnnà kúrò níbi ìkẹ́ òun náà ni torí ẹ̀ irùngbọ̀n pàǹpẹ̀ ní beard a máa ń fi ilẹ̀ ni a ń fa ibi ọ̀rọ̀ díẹ̀ tó wà ní pé tó bá wù dáadáa tó pọ̀ tó tó dèédé pọ́pdù tá a bá bù báyìí ní tó bá ṣẹ́kù níbí ẹ̀hẹ́n tá a lè jẹ́ àbá lè gé ọ̀rọ̀ wà lórí ìyẹn àmọ́ gbogbo ẹnu àwọn onímọ̀ kò pé ìyẹn máa fi rùn gbọ́lẹ̀ ni àpárá sí ibi ni ó máa dé bá àfa ẹni tó pèrè láàfa àfa lè kéwú mùdírù lè kéwú ìmáàmù mọ́síláṣí aṣíwájú ẹ̀sìn àfóhùnwá sí ẹ ó wá gbogbo bíbà yìí wádà gẹ́gẹ́ bí bí ọ̀nà ọ̀bàdàn ó wá ń dán àpadà síbú ló dé bá kìí ṣe tó kà nínú síra nìyí gbogbo tó ń bẹ láfẹsílẹ̀ pátá ẹnu kò wípé ọkùnrin máa ń fi èròǹgbọ́n lẹ̀ ni torí ẹ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam nígbà tó ń pa wọn láti ká fún un gbọ́n lẹ̀ lára àwọn gbólóhùn tánà bí lò lélẹ̀ alábì lo gbólóhùn ààfún ààfún alábì ní fi ilẹ̀ ààfún ẹ fílẹ̀ nínú gbọ́n yín ẹ̀yin ọkùnrin áàfù ẹ pádọ́nì ẹ̀ ẹ má fìyà jẹ ẹ má gbé ẹ má fa áàfù ó ní ẹ pádọ́nì ìrùngbọ̀n yín a ò fún a ò fún ẹ fi ìrùngbọ̀n yín lẹ̀ a ò fún tó bó ti pọ̀ yẹn ẹ fílẹ̀ bẹ́ẹ̀ àrìkú àrìkú ìrùngbọ̀n yín bó ṣe ń bọ̀ wálẹ̀ yẹn nìyí ẹ fílẹ̀ bẹ́ẹ̀ torí ìrùngbọ̀n kì í máa ń lò dé kì í máa ń wálẹ̀ yìí àrùfú ẹ̀dẹ́ kó mọ bọ̀ wálẹ̀ bó ṣe ń bọ̀ wálẹ̀ ẹ mọ́ disturb ẹ̀ àrùjù àrùjù irùgbọ́n yín ẹ̀sìn ilẹ̀ má ba ìrètí rẹ̀ jẹ́ torí irùgbọ́n máa fẹ́ lọ ní máa fẹ́ gùn ni ẹ má gẹ̀kù ẹlẹ́ẹ̀karùn-ún wàfírù wàfírù irùgbọ́n yín ẹ̀fílẹ̀ tọ̀fíìrì ẹ̀dẹ́ kó ṣeré ẹ̀ kò sí tó kàn yín pẹ̀lú ẹ̀ àwọn ọ̀rọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam márààrún yìí ó ń tọ́ka fún wa yìí pé irùngbọ̀n ọkùnrin máa ń fi irùngbọ̀n lẹ̀ ní a kì í jà a kì í fà ẹnu àwọn onímọ̀ ó kò lórí eléyìí torí ẹ̀ ibn hasan al-andalusi rahimahullah ta'ala ó ní wọ́n tẹ́fà kú ẹni halqa jẹ̀mí alìlẹ́yà mutla ẹnu àwọn afáàkó ìpé kíyàn fáàgbó kíyàn fáàgbọ̀n afáàgbogbo ọgbọ̀n mọ́sílánì kírímínà kínáàbí pé kírímínà ọ̀fẹ́sì ni nígbà tí yẹn mọ̀mọ́ dáméjì pàṣẹ ara tó túmọ̀ sí pé punishable offense òun ni ó ní ìjìyà tó bá lọ nínú ẹ̀sìn lẹ́yàtàjúùs kò tọ́ tíra kan bẹ wọ́n pè ní mọ́tínú rìsálà lára àwọn tó tu mọ́tò ìsálà lára àwọn tí làwọn mọ̀lìkíyà ni nígbà tá ń bẹ dárú fàláì wọn ló ń bẹ wọn lọpọ lẹkùn máa lo mọ́tò ìsálà nínú tíra mọ́tò ìsálà wọn lọpọ lẹkùn máa lò nílẹ̀ yorùbá lára àwọn àfáà tó wá tu tó ṣàlàyé tíra ni náà pè ní ànàfọ́rọ́rí onílà ṣàkàfẹ́ fúrùmẹ́tì àyè hálẹ́kẹ̀lẹ́hìá ó ní kò sí èméjì mẹ́ ìpè éwọ́ ní kíyàn fárúgbọ̀n èèwọ̀ ni ìdàjẹ̀mí ilẹ̀ àìmà lọ́dọ̀ gbogbo àfẹ́sì pátá lè mú káàrà fàtìlì lè súnà tí mo sọ́fà sọ́lọ́lọ́hu àlẹ́yìn wọ́sọ́lẹ̀ torí pé ìmọ̀ fárúgbọ̀n ó yapa ìlànà òjíṣẹ́ lá muhammad sọ́lọ́lọ́hu àlẹ́yìn wọ́sọ́lẹ̀ jẹ́mọ́ ìdó mẹ́lá kọ̀sílẹ̀ lélẹ́yìn àmọ́ta bá bọ́ sí gbòòrò táǹtì ọ̀dọ̀ àfáà sanbọ́ sọ́dọ̀ àfáà kejì àfáà alifu lọ́sọ̀dọ̀ àfáà bá àfáà bá sọ́dọ̀ àfáà tá àfáà tá àfáà jíìmù tẹ́ẹ̀fì dé yáwó dẹ̀mọ́ gbogbo àwọn àfáà nìyí wọ́n ti dá méjì rọgbọ̀n wọn ó ti láfídẹ́ǹtì ẹ́ wọ́n ti bẹ́rí ẹ̀ kò sí àkọsílẹ̀ kankan fún náà lè mú wálé lórí torí ẹ̀ lórí dá sí pé ìyẹn máa fi rùn gbọ́n lẹ̀ ni bẹ́ẹ̀ báyìí sọ fún wa kò ní pé tó bá pọ̀ ní pọ̀ tó tá a bá bù báyìí wọ́n á rí pé ó ní excess ń bí ẹ̀ka lè mú kúrò àbá lè mú kúrò eléyìí ò ní ìyàpẹ̀ mi bẹ lọ́dọ̀ àwọn ọmọdé mímọ̀ lórí ẹ̀ kò tẹ̀ dá sí pé tó bá pọ̀ bẹ́ẹ̀ kò sábúrú nẹ̀ kò sí sí ẹsẹ̀ tí yàn bá mú kúrò níbi tó bá lé ń bí kì sí ẹsẹ̀. na obìnrin adama obìnrin kọ́ ni kó nírúgbọ̀n obìnrin nírúgbọ̀n kò tó róbìnrin tí ìjàgbọ́n rẹ̀ tí yóò sọrun tí wọ́n sọ mbẹ̀ wàá rí jìnnà kì í ṣe àdámọ́ àwọn so ìwọ tó bá wá ní oyè ọ̀kan ló fẹ́ wù ìwọ kọ́ ní o ó mú kúrò ó mú kúrò padà ti wá fẹ́ di ọkùnrin báyìí ó dọ́kùnrin kìí dìde ní ẹbí tẹ̀sọ́ kódà àbùkù ní máa jẹ́ fóbìnrin nínú obìnrin bá bọ́jà àbúlẹ̀ àwọn òtún wa táwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ náà bá rí pé ah ó lélẹ̀ tó rí sí bàbá wọ́n mọ̀ fúnra pé kí eléyìí ṣe ọkùnrin ṣá torí ẹ̀ obìnrin ó lè mú kúrò àmọ́kùnrin ọkùnrin kì í fáyọ̀nù gbọ́n rẹ̀ síbẹ̀ lákọsílẹ̀ ọ̀rọ̀ nìyẹn èyí ò sì ní kí èèyàn máa lówó kò ní kéèyàn má kọ́lé kò ní kéèyàn má kàwé tá a bá wo àwọn tí wọ́n pinlẹ̀ mímọ̀ ìmọ̀ tí tápọ̀lọpọ̀ wá lọ ń kà ní yunifásitì ìmọ̀ sáyẹ́ǹsì ni ìmọ̀ ẹnjìníárì ni ìmọ̀ mẹ́dísì ni kódà tó fi máa ń ìmọ̀ èdè ìmọ̀ èdè àwọn tí wọ́n pinlẹ̀ oníkálukú wọn tàwọn líhà wọ́n nírúgbọ̀n oná fi bí shakespeare shakespeare ẹni tó máa ń ròyìn tó máa ń fi èdè èbó english tó máa fi ń fi sọ́dọ̀ rẹ̀ pé òun ló bíldì ìtọ́pè ní èdè english yẹn wọ́n ní kí ló dé tọ́lẹ́tì ìgbà tó bá jókòó ó máa ń fi irùngbọ̀n ṣeré báyìí ó ní irùngbọ̀n irùngbọ̀n máa ń jẹ́ kóun mọ ronú kóun mọ ronú dáadáa ẹni pé ó máa ń jẹ́ kóun meditate iṣẹ́ iṣẹ́ sọ nìyẹn so olè rẹ nìkan nínú wọn ni kó wá fáńgàn so ẹni tó fi irun gbọ́n lẹ̀ ẹni ẹ ló civilize kìí ti ẹni tó máa ní ah o ṣe akúrú gbọ̀nsẹ̀ ní báyìí ẹ o ti ẹ̀ lajú kankan rárá o lajú orí tèmi bọ̀dá rẹ mú iye fá gbogbo ẹ̀ ah bọ̀dá mi ẹ̀yin lẹ̀ lajú o ẹ̀yin lẹ̀ lajú torí bí yàrá lajú yóò fi irun gbọ́n lẹ̀ ìwà àdámọ́ tó ti pẹ́ ni ìmọ̀ fi irun gbọ́n lẹ̀ ọjọ́ orí rẹ̀ ti pẹ́ láti gbọ́ lọ́run ti dá ọmọ ènìyàn kọ́kọ́ lọ́mọ ènìyàn ti fi irun gbọ́n lẹ̀ ìmọ̀ afánugbọ̀n nígbò ló bẹ̀rẹ̀ nígbò ló bẹ̀rẹ̀ torí ẹ̀ kò sí nínú sìláàmù ká ní pé afa irùngbọ̀n àyàfi pé a fẹ́ fi ẹni ẹni kòkòrò ó fẹ́ fi oògùn sí ṣàhá táwọn ẹni kan fá bẹ́ẹ̀ wọ́n lè ba lè fògùn sí eléyìí ò ní kò sáburú mẹ́ tó gbogbo àwọn àfáàsán fánugbọ̀n wọn ò lẹ́rìí kankan kò sí ẹ̀rí kankan ah, ẹ̀wọ̀n ṣe ẹ̀wọ̀n yìí rí wọ́n á kúrò mahanu ẹ̀mọ̀ ló bá rúgbó ni ẹ̀mọ̀ ló bá gbẹ́lagbá ni ẹ̀ lọ́kàn gbẹ́dà ni kó wọn wá ansọ́m ansọ́m nẹ́ẹ̀sì ìtumọ̀ sí pé èèyàn fánú gbọ̀n ansọ́m nẹ́ẹ̀sì ìtumọ̀ sí pé èèyàn fánú gbọ̀n ansọ́m nẹ́ẹ̀sì ń bẹ́ẹ̀ bí kí á fi irun gbọ̀n lẹ̀ ẹ̀ níjò lẹ́yìn rí akọ adìẹ táǹpẹ̀ ní àkùkọ kó má ní kọ́kọ́rọ́ nǹkan lórí nílẹ̀ ẹni táwọn afẹ́ládé rán ní adìẹ yìí akọni à akọlẹ̀ lẹ́yìn kí ni orí rẹ̀ ń kọ́ lóòkọ́ bèèrè kí ni orí ẹ̀ ń kọ́ owó ní à agbo lélẹ̀ agbo lélẹ̀ àwọn afẹ́ ẹni akọ ẹran agbo kò wá níwo agbo ni mo pè é akọ náà lélẹ̀ yìí ìwo rẹ̀ ń kò níwo à àgùntàn lẹ fún mi tọ́lágùntàn ní ení gíní ní eníwo so gbogbo nǹkan tọ́lọ́wọ́n bá dá ọlọ́run dá wọn ní pípé bẹ́ẹ̀ làwọn ọmọ ènìyàn náà ọlọ́run dá wa ní pípé lára ìdá wa ní pípé òun ọlọ́run bun àwọn ọkùnrin nírùngbọ̀n káfí kẹ̀ṣọ́ ìwà àdámọ́ ni ìwà àjogúnbá ni ìwà tó ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ni. ẹlẹ́ẹ̀kẹta ó lè pé tọ ìwọ tó onírùngbọ̀n náà lọ́kùnrin ìwọ náà máa ṣe àmójútó rẹ̀ bẹ́ẹ̀ ni tó bá pọ̀ ó máa yá wọn àná wọn ya gbogbo gbà ó ẹlẹ́rìí mi náà tó bàjẹ́ yóò mọ̀ di kóòmù káàkiri ni yóò yà láàárọ̀ yóò yà lọ́sàn yóò yà lálẹ́ irùngbọ̀n tí ò di bíyá bíi twenty lọ nígbà tó bá yá yá yá yá yá yá yá yóò fi márùn wọn àná máa ya gbogbo gbà gbogbo ìgbà kọ́lá máa ya gbogbo so tó bá pọ̀ a máa ya a kírímù ẹ̀ yes ká fi kírímù sí lára ẹ̀ o tún lè dá ẹ̀ kó ṣe náà pè ní kìnnà kò change colour black tó wà mẹ́ kò tilẹ̀ sí yellow bí pink kò sáàbùrú mẹ́ àmọ́ tó bá ti wá nínú funfun irùngbọ̀n rẹ ti nínú funfun ó ti ní grey so o láǹfààní kó wá yí géré yẹn kúrò padà sí dúdú àti ń dá irun lára wa sí dúdú tó lè dáyẹ̀ sí bí wine color burgundy àbí bí yellow bí pink ìsàbùrú mẹ́ ìwọ ọkùnrin bẹ́ẹ̀ ni tó bá wù ọ pápá jùlọ tá a bá ti nínú funfun a lè dáyẹ̀ ẹlẹ́kẹta nínú ìwà àdámọ́ nínú àṣà àmútọ̀ wọn wá àṣà àpilẹ̀ fọmọnìyàn òun náà ni àṣìwà lílo pákó lílo pákó tó máa ní ṣèwà kù tàṣáwùkù òun ni ká lo pákó ká fi ká fi yọ ká fi fọyín ká fi ṣàmójútó ẹnu wa eyín wa kó lè ba lè mú òórùn òórùn ẹnu kúrò àǹfààní ẹ̀ nìyẹn ó lè mú orú ẹnu ó lè mú kúrò so àǹfààní tá a fi ń pákó òun nìyẹn alhamdulillah aláwùjọ wa náà dáa náà jogún bá ní wọ́n máa lo igi ewé bombomu àmọ́ fẹ́ràn pákó pákó dúdú pákó jẹ̀bú pákó ayán pákó atalẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n máa lò náà nílẹ̀ yorùbá àwọn alábáwá náà ní so anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi nlawo lani asoko ala umati tí ì bá ti rí pé yóò fẹ́ bí nira fún yín èyí ọmọlẹ́yìn mi onílà àmọ́rù tó fi bẹ́sẹ̀ wá máa kú lè sọ láti òun bá pa wá láti ká máa rún pákó ní gbogbo gbàtà bá ti fẹ́ kìlì torí pé ẹgbẹ́ nílẹ̀ gbàwá mi làmọ́tò bìsíwá ìdàkúlẹ̀ udú tá a bá fẹ́ ṣàlùwàlá àmọ́ ọrùn pákó àwọn àsìkò kan wà tó dájú pé àní ah, káṣe ìmọ́tótó òun ló dáa jù sọ́nà tó mọ̀ ákádà ni ìyẹn ni káṣe ìmọ́tótó ẹnu wa kádó ṣàlùwàlá alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì nígbàtà bá gbénu dúró nígbàtà bá dúró tàbá fẹ́ gbénu dúró ká tó ṣe aláhùn akíbárù ká tó ṣe kọ́ mọ̀ ó tún un pákó ó di méjì ẹlẹ́kẹta nígbàtà bá jí lójú oorun yálà òru òru lájí ni asùnlọ́sàn ají ni ó di mẹ́ta ẹlẹ́kẹrin nígbà bá wọlé àti jáde lọ àwa wọlé sàwọn alékùn àwọn ará lẹ́nu àkáwọn ará lẹ́kàn àkàmú pákó kódà a lè fi pákó sẹ́nu gangan tó sálámù fáwọn ará ah àbúgbò ẹja ẹni ṣe àrùn báyìí torí pé kí ni gbogbo ẹni tí kì í fọyín náà lẹ́nu ẹ̀ máa ń rùn ìdákẹ́jẹ́pẹ́ kéèyàn dákẹ́jẹ́pẹ́ kápẹ́ bó ba ṣe ń òórùn kan sí ẹnu kan yóò ti bí sẹ́nu òun wọ́n ń bí tán pè ní òórùn ẹnu nígbà tá a bá sọ̀rọ̀ torí pé ètè ò lọ ahọ́n lọ eyín ò lọ a máa ti dákẹ́ bá ti dákẹ́ yẹn a máa fa sábà bí kíyàn ní tán pè ní mouth odor òórùn ẹnu sọ ẹjọ́ tó wá pẹ́ ó jáde lọ́dọ̀ tó pẹ́ ó wá dé ẹ lè má dé kíyàn lọ ó wà ní ọkọ̀ láti bàlágìrì dé amòkòkò ẹni ẹni ìró tó bá ti fẹ́ wọlé tó ń pákó ẹ̀ fóònù sálámà àlékún owó ẹ̀rọ yẹn yóò lọ ẹgbẹ́ lọ́tọ̀ bìtì so lára àǹfààní ẹ̀ nìyẹn ìmọ́tótó ni lẹ́gbọ̀n tó islam ó pàtàkì ìmọ́tótó nù gbogbo lè tà ń sọ yìí tá a bá wò láyé lénìí ó láwọn kan mí ń pè ní náà ń pè ní civilization náà ń pè ní ọ̀làjú islam dẹ̀ ti kọ́ àwọn mùsùlùmí lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ láti àsìkò tó ti pẹ́ so àwọn mùsùlùmí lálájú tá a bá lè pa òfin ẹ̀sìn mọ́ àwọn alájẹ the most civilized the most express, uh, exposed personality àwọn mùsùlùmí lájẹ bẹ́ẹ̀. anagba muhammad sallallahu alayhi wa sallam a máa ń pápọ̀ nígbà gbogbo àwọn sùtáka fún wọn yàrá ìgbìmọ̀ ọgbà gọ̀mẹ̀ kódà tààtìrí kan náà àwọn sàádé rẹ̀ abdullahi bin zayd wọn máa mú pápó títí ẹ̀ a máa hangẹ̀ sí ibi etí báyìí ní máa hangẹ̀ pápó ẹ̀sìn a hangẹ̀ sí ibi etí torí ẹ̀ lára ìwà àdámá òun náà ni kíyàn ṣe àmójútó ẹnu kásàmójútó ẹ̀ islam fẹ́ ìrùn wákàtí márààrún táàkì ṣubúhì ìfòrè asiri mọ́gírìbì isai, ìsìláàmù ẹ̀ fọ́rí ìjọba ká ṣe kárun pákó ká tó ṣàlùwàlà ìrùn wákàtí márààrún táàkì ká tó ṣe kọ́mọ̀ ká tó rọ pákó wá sọ fún mi ká lẹ́ni ẹ̀ máa mọ́jú nínú ọmọ nìyẹn láyé kò sí ẹ̀sìn náà láyé tó provide nǹkan yẹn fún àwọn àwọn ará ìsìn wípé ká máa ṣe báwọn kò sí ẹ̀sìn náà àfi islam so bí mùsùlùmí bá ń rún pákó in every odu àbọ̀ rún pákó in every salat bẹ́ẹ̀ ló fẹ́ ká kúránì ah jẹ́mà òun lẹ́nu ẹ̀ máa mọ́jì òun lẹ́nu ẹ̀ máa mọ́jì torí ẹ̀ tàbá fẹ́ rún pákó tàbí sàlùwàlá àwọn àfáà wọ́n wò pé ó lè wáyé ní ọ̀nà mẹ́ta alákọ̀ọ́kọ́ ká tó bẹ̀rẹ̀ àlùwàlá kánú pákó ìyẹn lọ́pọ̀lọpọ̀ mọ̀ ṣókílẹ̀ ká tó bẹ̀rẹ̀ àlùwàlá kánú pákó ọ̀kan nù ẹlẹ́ẹ̀kejì òun ni wípé a ti fọwọ́ ṣe pé alákọ̀ọ́kọ́ fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta nígbà bá bẹ̀rẹ̀ àlùwàlá ìsinlá lẹ́ẹ̀mẹ́ta ẹ̀hẹ́n àwọn àti àfọwọ́ lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ tán tọ̀ tó tó di pé ààbò mi sẹ́ni àrùn pápò omi táàbù kẹrù táàfi sínú omi náà láti fi àwọn ralẹ̀ ralẹ̀ pápò láti tú dàbí ọ̀nà kejì nìyẹn ọ̀nà ẹlẹ́kẹta onítótọ̀ kíyàn ṣàlùwàlá láti bẹ̀rẹ̀ dópin tó bá ti wá parí àlùwàlá ó wà rùn pápò ọ̀nà kẹta nìyẹn ọ̀nà kẹta nì òun lẹ púpọ̀ ṣẹ́rí kìíní kejì yẹn ọ̀nà tí ó rinlẹ̀ ni torí ẹ̀ dájú pé téèyàn bá rí pákó láti lò tẹ́gbọ́ tá a bá rí pákó láti lò nígbà tá a bá asọwọ́lẹ̀ mẹ́ta àwọn abomisẹ́nu ìyá máa fi ìka ìyá máa fi rọ́pò ẹ̀ òun ló bí wípé ta bá fẹ́ gbẹnu nù ká fi ọwọ́ ká fi gbo ẹnu ọwọ́ yẹn dúró nípò pákó ó dúró ní ìlú pákó at least yóò mú kúrò mbẹ́. jàmáà mùsùlùmí eléyìí jẹ́ nínú ìwà àdámọ́ ẹlẹ́ẹ̀kẹta àbùkùdánà alimakubisi rahimahullahu ta'ala òní akitaru alẹ́ ilmi yàrá ọ̀nà siwak sunna kan fẹ́ràn wájú ọgọ́rọ̀ àwọn onímọ̀ ẹ̀jẹ̀ bá máa mọ ẹjọ́ ọ̀gọ̀rọ̀ àwọn ní mímọ̀ wọ́n rí pé káàmù pákù súnà ní kìí ṣe ọ̀rọ̀ yàn ẹ̀rí wàlá dáàlẹ́m àádẹ ẹlẹ́ẹ̀kẹ́ni nínú ìwà dámá òun náà ni tí a pe ìsìnṣáàkù máa ìsìnṣáàkù àlìmá òun ni ká fi omi fímú wọ̀gọ́sùn ìhàn ká oní fífọ imú wa pẹ̀lú ìfi omi símú bá àti máa ń ṣe bí àlùwàlá ẹlòmí ò máa ṣe ẹlòmí ò lóhun sàlùwàlá àwa mú ka ìka méjì á kì bọ́ bẹ́ẹ̀ àwa kì bọ́ rárá bá ń tọ́ bí bá ti bá ń kò lálùwàlá ó bu sí àtẹlẹwọ́ imú rẹ yìí ó fi ìka àtàǹpàkò àti ìfábẹ̀lá títí awọ àlàáfíà ó wà fi tẹ ikú rẹ̀ díẹ̀ ó kàn rìlíìsì ẹ̀ wàá fi atẹ́gùn ó fi fà sẹ́yìn àfi fà bó ti fà lọ́yẹ̀ wọ́n fà padà ìtìṣáà ó fà lọ nìyẹn ìtìṣáà ó dá padà nìyẹn bá a sì máa fi mọ́ nìyẹn nígbà tí gẹ́gẹ́ nígbà tí yẹn fọwọ́ tọ́ iyọ̀lá ìrọ kò rí bá tètè ṣáàpù yẹn nìyí lára ọ̀nà tá a máa ń gba ìgbésẹ̀ àdìwà lánàá tó sì jọ ọ̀ràn yẹn anabi sallallahu alayhi wa sallama ó inú ó kà kún nínú ìwà àdámọ́ torí pé imú imú a máa kó ìdọ̀tí a máa kó àwọn mọ̀ ló jẹ́ gbọ́ fún yàn tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ bá tọwọ́ báyìí tó tọwọ́ bọ́ báyìí tí ó bá kó jáde báyìí yóò fẹ́ lè tó ẹran tó ṣe dédé five naira nísìnyí ní tí ó kù láì mímú rẹ̀ jama bẹ́ẹ̀ sì ni imú tá a rí yẹn nìyí ó já ọ̀nà fún ó já tó tó bá ti wà ní imú wa lókè imú wa ní tó súnmọ́ náà ní pé nǹkan náà ó lè padà lọ sínú torí ẹ̀ tó bá jẹ́ ìtọ́ tó lè kó nira bá wa ni bá ṣe gbé ní náà nìyẹn ẹ̀wù bí islam ṣe kọ́ wa ní sánpè ní hygiene ìmọ́tótó torí ẹ̀ mùsùlùmí tó bá sọ òfin ẹ̀sìn dáadáa kìí sábà rẹ̀ torí pé àárẹ̀ mọ́ sábà wá látara ń tà ń jẹ ní tá ń mu ìdí rẹ̀ mọ́ ń wá nìyẹn ní tá ń fi sẹ́nu ló ti máa ń wá nù torí ẹ̀ islam fẹ́ ká ní ìkàkún sí àwọn nǹkan wọ̀nyí ẹlẹ́ẹ̀karùn-ún nínú ìwà àdámọ́ òun náà ni tẹ̀kílímù àtfà òun ni ká gé ìkànnà ká gé ìkànnà òun náà ń pè bẹ́ẹ̀ so èékánná tó ní ká gé òun ni èékánná tó wù lékè awọ ọmọ níka ọmọ níkà wa fingers wa wà á rí pé orí ẹ̀ lélẹ̀ yìí tó bá ti yọ kọjá orí ọmọ níkà òun là máa gé tó dájú pé a ní rí èékánná kan tí ó wà yọ tí ò ní sí lórí awọ tí ò bá ti sí lórí awọ àmọ́ gé ni àmọ́ gé nǹkan pèlè kí n gé kan lẹ́nu yẹn ìjẹ́sìn eh, pé ìbẹ́ẹ̀lù tó yẹ ah, ànábì sallallahu alayhi wa sallama ó máa gé so a sì tábà sí ìgé ìkaná káwọn dẹ̀ go to forty days lọ tẹ̀kílẹ́nù àìsàn ó nìyẹn àwọn náà mọ̀ ìyíkaná tó bá ti wù kọjá awọ ọmọ níka ẹran ọmọ níka ó máa ń kó dọ̀tí ó máa ń kó dọ̀tí ẹlòmíì yóò fẹ́ jẹun pẹ̀lú yín mo fọwọ́ náà àwọn ìpá ìdọ̀tí tó ń bẹ níbi ìkan náà ó lè mú yàn gan bì gbogbo àwọn kan yẹn ni yóò sì lè fún wa lárùn á kó ìdọ̀tí so islam fẹ́ ká gé ìkànnà eléyìí nínú ẹ̀kọ́ ẹ̀sìn ni á wà gé tó bá ṣe rọ̀ wá lọ́rùn ni islam ní ẹ ẹ̀kọ́ gé ọ̀tún ẹgé láti ẹ̀kẹ́nàpẹ̀lẹ̀ àti ṣíṣọ́rọ̀ ẹgbọ̀n agé wá báyìí ṣíṣọ́rọ̀ bí sọ́rọ̀ ń sọ sàbábà ibrahim islam ní báwọn àbíkan ní ẹ̀ẹ́ ageni one two three four five six seven hmm. bó bá ṣe rẹ lọ́rùn ó lè gbé bá ti wọ gé gbogbo ẹ̀ islam sì fi ọjọ́ sí i pé ọjọ́ àlàmì sì ní ẹ máa gé kan náà rárá islam sọ bẹ́ẹ̀ gbà tó bá ti ní gbé náà rẹ tó gé gé alẹ́ ni ọ̀sán ni apàdà mọ̀ pé ewu òrìṣà kọ́ wọn ò fẹ́ kí èèyàn fi bíléèdì gé rẹ̀ lọ́wọ́ ni tó túmọ̀ sí pé yòbó mọ̀ pé àwọn padà nínú nẹ́pà iná jàǹgó iná bẹ́ńtó ló wà ní john nílẹ̀ yorùbá láti ní àìgé ìkaná lálẹ́ kó má bàa gera rẹ lọ́wọ́ but nísìn iná nẹ́pà ti wà nísìn <laughs> torchlight wà àwọn anágbádá ti gbé tán bá tán yóò fẹ́ lè mọ́lẹ̀ láti bàí sí títì so nínú islam kò sígbà tó lè gé kan náà kò síjọ́ náà kò sásìkò náà kò sígbà náà tó lè gé bẹ́ẹ̀ títa bá bẹ́ gé nínú mọ́ṣáláṣí kárí wípé àní gé tààlẹ̀ àní gé tó fọ́n ká mọ́ṣáláṣí eléyìí ò bẹ́ẹ̀ ni tá a bá gé nínú mọ́ṣáláṣí àpò rẹ̀ ni ó kó sí gbogbo wa bọ́ ta tọ̀. So, lọ dànù ní tá a bá fún fa nínú oorun tí wọ́n ní ká gé àbí wọ́n ní ká fá àbí ìkànnà bó láti ṣe ṣé ká dáná sún ni káàrí mọ́lẹ̀ ni káàjú lélẹ̀ ni ètò bá rọ̀ ẹ̀ lọ́rùn ni ìsìláàmù ò mú dandandan kan wáyé pé irun tá a bá gé nínú orí ni àbí irun orí wa tá a fá ni àbí ìkànnà wa tá a gé ni wọn ni ọmọ wa bí tó tó gbẹ́lẹ̀ tó rí kò pọn dandan tó bá rú tẹ́gbẹ́ tó wù ọ́ nìyẹn kò sàbùrù mẹ́ bí wọn bá da sílé lẹ sàbùrù mẹ́ ṣe islam ní ààlà fún nǹkan níbi àwọn eléyìí ìdí islam fẹ́ òun ni ká gé kan náà wà ká sì mọ́ jẹ́ kó gùn ju ogójì ọjọ́ lọ eléyìí ni ìyẹn nílẹ̀ dáadáa láì sí méjì ń bẹ̀. ẹlẹ́kẹ̀fà nínú àṣà àdámá gọ́sìlẹ̀ albarajì rọ́sùlù albarajin albarajin òun ni ibi tí ọmọ níka wa tó ti takókó síra wọn oríkàbá àtẹ́lẹwọ́ wa lélẹ̀ ẹ̀yìn àtẹ́lẹwọ́ ibẹ̀ ni bàrọ́jìmù wa ẹ̀rí bàrọ́jìmù nìyí ẹ̀rí àwọ̀ ọbẹ̀ ó ń jọ eléyìí náà so ìka kọ̀ọ̀kan ó ní mẹ́ta àfi eléyìí àtàgbàpò nìkan ló ní méjì ṣókìlẹ̀ ó lè ká three three three three ẹ̀rí eléyìí lọ́pẹ̀ ní kúrúmbété òkáyẹmí ó ga jù wọ́n lọ àti ṣẹ̀rí mẹ́rẹ̀ ni àkọ́kọ́ yìí mẹ́ta mẹ́ta ló ní lọ wò dáadáa òwò fífi ò bá ní mẹ́ta ọlọ́run fi ẹ́ sáàmì ni pé yàtọ̀ lókùn kí ni má yà sáàwù lọ́lọ́run ọlọ́run máa ń dá tó bá wù <laughs> ọlọ́run fi ẹ́ ṣe àmì gbogbo apáta la ní mẹ́ta mẹ́ta so three times four kí ló fún ọ ẹ́ twelve méjì ó ń bẹ́ẹ̀ bí àtàǹpàkò méjì mẹ́rẹ̀ tàpapọ̀ tó bá wò dáadáa tàpapọ̀ rẹ títí ẹ bá jẹ́ mẹ́ta wọ́n wà pé sí àmì ọlọ́run fún ọlọ́run ṣàmì méjì ló gbọ́dọ̀ jẹ́ tó bá sí máa yóò jẹ́ fourteen fourteen fourteen òun ni ṣe ẹni tẹ́ bá wò ibi àwọn ti wújọ yẹn nìyí ní máa ń kó ìdọ̀tí ní máa ń kó dọ̀tí bẹ́ẹ̀ ni ní máa ń ní ipa ní máa ń ní èrí torí ẹ̀ islam fẹ́ kápọ̀ yálà tó bá ń ṣàlùwà lánìí mọ́ rí pòun fọ́bẹ̀ bàrọ́ jìm náà ń pè bẹ̀ àbí nígbà mi gàngọ́dà kó mọ́ ṣàlùwà lá bàrọ́ jìm ẹ̀wà fọ́ ọmọ bá ń bómi ṣe ń fọ bàrọ́ jìm mi ó sì mọ́ fọ́ torí pé ìbẹ̀rẹ̀ yìí ààyè tí ẹ̀gbẹ́ títí máa ń kóra jọ ni islam fẹ́ káfọ̀ so lára lára ẹ̀ òun nìyẹn ìdájọ́ rẹ̀ súnà ni tá a bá fọ́ kò sí ẹsẹ̀ ń bẹ̀ àmọ́ ká fọ òun ló dáa torí àlàáfíà ara wa náà àlàáfíà ara wa ó gbọ́ ó lè máa wẹ̀ nígbàgbà kí bẹ́ẹ̀ kó lè pa ó lè máa wẹ̀ nígbàgbà kó mọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà kí ibẹ̀ kó lè pa tó bá ṣe àkíyèsí ibẹ̀ specially ó lè mẹ́gbẹ̀ẹ́ tó wà bẹ̀ kúrò torí ẹ̀ bá a ti máa ń ṣe nù wá ikú fọ dáadáa lọ́pọ̀lọpọ̀ lórí. ẹlẹ́ẹ̀keje natful ibt natful al ibt òun ni irun adíyá náà ń tẹ̀bẹ̀ natful a máa já tó bá rọrùn tí ò bá rọrùn a lè fa ká farun abíyá eléyìí nínú súnà nàbí sallallahu alayhi wa sallam òun náà ni kì í fi ọ̀ràn yàn àmọ́ súnà ni ìmọ́tótó ni ẹnìkan ò ní máa fárun abíyá jẹ̀mọ́ kábíyá rẹ̀ máa rùn ẹlòmíì irun abíyá rẹ̀ ó bẹ̀ tó irun orí ọmọ òkókó eléyìí ni kò bójú mu a máa fa ni ó pẹ́ jù òun náà ní forty days àmọ́ kò pọn dandan kó jẹ́ kó di forty days tó bá rí wípé wàá irun rẹ̀ mọ́ sábà máa ń tètè pọ̀ tó bá yẹ pé every week ni wọ́n sábà máa ń pọ̀ ìdè máa fà bẹ́ẹ̀ tó ó dìde máa fún wa láǹfààní sí ara wa tí ò ní máa rùn tábí àwọn ò ní máa rùn bẹ́ẹ̀ mi bá fẹ́ dí ọ̀nà fún ṣe báyìí lásán yóò yín ah yóò bẹ́ẹ̀ lè jẹ ayín láwẹ̀ náà torí ẹ̀fọ́rí tí ó fún yàn kékeré kọ́ kò bójú mu láàrin lọ́kọláya ọkọ tó ń ṣe mọ́tótó yàwó sì mọ́tótó yàwó sì mọ́tótó ọkọ sì mọ́tótó kò sí ìkórìíra fẹ́ wà bẹ́ẹ̀ ni ẹni tó bá ń gbélé gbogbo gbà gbogbo alábíyà rẹ̀ máa ń rùn ìrìn àfà àti ló dé irun abíyá yìí ẹwà nǹkan ẹ lọ ṣe súnà lára ẹ lára ẹ̀kọ́ síláàmù nìyẹn ó wá ń bẹ nínú ọmọ nìyẹn tí ò nínú lábíyá ó ń bẹ nínú ọmọ nìyẹn bẹ́ẹ̀ tọ́lọ́wọ̀ fún nínú lábíyá kò wú rárá rárá ó lè jọkùnrin ó lè jọbìnrin ẹni tí ò bá ní kò nínú kò sí tó ń mú kúrò ń bẹ àdúrà ti ẹgbà mi so eléyìí ẹ̀kọ́ nù ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ní alẹ́ ṣíṣídáàt òun náà ní irun abẹ́ irun abẹ́ òun náà ní irun abẹ́ irun abẹ́ eléèbó máa ń pè ní pubic hair pubic hair àmì ẹni bá ti bàlágà wọn máa ní irun ni wọn máa ní lójú ara yálà ọkùnrin àbóbìnrin islam fẹ́ ká fa anáwàwé rahimahu allah ta'ala ó ní amahalkul ana ó ní ẹ̀rí ìfarun abẹ́ famutafakun ala anahu sunna ẹnu kò pé sunna ni ní wọ́n fáwọn abẹ́nu torí pé àkọ́kọ́ súnà ni tí ẹ bá ti ládàá ń bẹ tí ó gbà lọ́dọ̀ ọlọ́run a máa fi ń gbọ́sìn fọlọ́ ẹlẹ́ẹ̀kejì ò ní pé irun abẹ́ta rí ni a máa kó ẹ̀gbin a máa gba ẹ̀gbin sára irú ẹ̀gbin wo ni ẹ̀gbin àṣẹ́kùbọ̀ ìtọ̀ a máa gbà a máa gbà sára torí ẹ̀ islam fẹ́ ká sàmójútó ibẹ̀ tó a máa fánu irun abẹ́ni lọ́kùnrin lóbìnrin a máa fáni káwá gbọ́ gbogbo tí islam ní káfá ká gé ní ti ń bẹ lára wa èyí tí ó gbogbo ẹ̀kọ́ lálẹ́ fẹ́ lòmíì kó bá wa ṣe bí àpẹẹrẹ ẹni tó jẹ́ ọkọ a lè bẹ ọkọ kó bá wa a lè bẹ ọkọ kó bá wa fa abíyá a lè bẹ ọkọ kó bá wa fa ẹmọ abẹ náà ni ọkọ lè bẹ ìyàwó náà kò sáàbùrú ń bẹ láàrin lọ́kọláyà mùsùlùmí bí rẹ àbúrò rẹ obìnrin ni ọkùnrin ni obìnrin

wọn làwọn fẹ́ bá fa abẹ́rẹ́ jẹ̀má mùsíbà lélẹ́ yà padà sí búlù ọkùnrin tó bá fi ìyàwó rẹ̀ lẹ̀ kó lọ́ máa ṣe wárawàrà ẹ eléyìí ó ti di dáńpẹ́ ní kíni dayus dayus lọkùnrin náà alájúlẹ̀ tìyàwó ẹ̀ ti di iná ojú ọ̀nà ná ìbínú ọlọ́run ni torí ẹ̀ islam ò ṣe léwọ̀ fáwọn obìnrin kan máa ṣe àmójútó ara wọn. yes àmọ́ oníàlà oníàlà obìnrin fẹ́ di irun kò bá ráwọn obìnrin ẹgbẹ́ rẹ ní gbogbo orígun mẹ́rẹ̀ nílé ayé tó lè gbé dìde ẹlẹ̀ fún tí ó bẹ̀ẹ́ di irun àfi chukwudi àfi kínọgọ̀ àfi wọ́nyáhun ló wà gbórílẹ̀ fọkùnrin ọkùnrin ló máa bá irun ó ní the best stylist ni the best stylist ẹ eléyìí olè kò bọ́jú mu àbítọ̀ o fẹ́ gé kaná obìnrin fẹ́ gé kaná wá ń pe mọ́là abórí kan ẹlẹ́yà tó ń pe mọ́là kó bóun gé kaná bóyá tó ṣe gé tí ò ní fọwọ́ kan lẹ́sẹ̀ gbogbo eléyìí ó takò òfin ọlọ́run ó takò òfin ọlọ́run tọkọ rẹ bẹ́ẹ̀ gé tí ò bá máa gé ìwọ náà gé nǹkan rẹ tọ́wọ́n náà bá lè gé ó lè wá obìnrin ẹgbẹ́ náà lè ṣe wà obìnrin ṣe dáadáa so àwọn tó ń ṣe manicure ìní yìí wọ́n ń kọjá àlàmbẹ̀ ni táwọn míì tó mọ mọ iṣẹ́ wọn máa bá yàn fa irun abẹ́ gbogbo eléyìí ọlọ́run bá allah subahana wa ta'ala ó ṣe ilé wa o anabi sallallahu alayhi wa sallama òrìlẹ̀ ẹ̀yà ń zọrọ̀ rọ́jò ìlà àárọ̀ sí rọ́jò ni ọkùnrin kì í máa wo ìwò ọkùnrin ẹgbẹ́ rẹ̀ wọ̀lẹ̀ tán zọrọ̀ ìlà àárọ̀ sí èèwọ̀ ni obìnrin kì í máa wo ìwòwò obìnrin ẹgbẹ́ rẹ̀ kò sí bọ́ọ̀sì báyàn fa irun abẹ́ tí wọ́n ní rí òwò ẹni torí ẹ̀ ọlọ́ba allah subhanahu wa ta'ala ó ṣe ní èèwọ̀ jama mùsùlùmí lẹ́yìn náà òun náà ni ẹlẹ́ẹ̀kẹsàn-án ìwà àdámọ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án òun náà ni ìtìkọ́sùlmá ìtìkọ́sùlmá wọ́n ni mìnkìsálì fìtọ́ nínú àwọn ìwà àdámá òun náà ni gẹ́gẹ́ bí àwọn Aisha radiyallahu ta'ala ti gbà wá nínú hadith ti sọ pé anábì ní tọ̀ nǹkan mẹ́wàá nínú àwọn ìwà àdámá ni tó kà fún wa intiqasul ma ìtẹ́ àpè ní intiqasul ma òun náà ni kíyàn fi omi kò fi ojú ara kò fi omi kò fi wọ́n ojú ara. esi atọ atọ atamba atọ atamba ìyẹn náà lára ìtìtọ́sù ni ókè ọkùnrin ni obìnrin nìyẹn ọkùnrin tọ̀ ọkùnrin tó lọ sílé tọ̀ tó tọ̀ tó tọ̀ tán lára ìtìtọ́sù ni wípé nígbà tó bá tábà kan ti òǹsàyẹ́ ìní rẹ kí ni kórópọ̀n méjèèjì ni. ọkùnrin máa ń fi omi ìmọ̀ fomi fọ ọ̀tọ̀ ní pé ó ti fọ ojú ara omi o fi fọ o fi fọbẹ̀ náà o lè fi wẹ́ẹ̀tì ẹ̀kọ́ gbà ó kọ́ búlù lára ìṣẹ̀ kọ́ọ̀sù dùmá òun náà nìyẹn tó ń pè ní àlìǹtẹ̀dá jama lára ìfọ́ islam òun náà nìyẹn lé tọ́ tí ìwà ọrọ̀ mi ìyá máa lo òkúta tá a fi ṣe ìgbọ̀nsẹ̀ ayàgbẹ́ ni àtọ̀ ni àròmi láti lò a lè lo kúta a lè lo tíṣú pépà tá a bá ti lò kan nínú méjèèjì yìí náà ó ti kọ́ bá omi òun náà nìyẹn méjèèjì náà ló wà ẹlẹ́ẹ̀kẹwàá òun náà ni alimọ́bùmọ́bọ̀ alimọ́bùmọ́bọ̀ mọ́bùmọ́bọ̀ òun náà ni ká bomi sẹ́nu ká gbójú dùgúdùgú á bomi sẹ́nu á gbójú àwọn àtúndánù bá a ṣe gbójú dùgúdùgú yẹn nìyí gbogbo àwọn ibi tí ipa ìdọ̀tí tó wà lẹ́nu wa ẹ̀hẹ́ yóò ti para sọ tábà lanu tá a tó mi ẹ̀dà nù yóò bá omi jáde rí anábì sallallahu alayhi wa sallama ó sọ fọkàn nínú àwọn sọ alákan pé laqit bin ní ìdá tawadọ́ anábì ní ìdá tawadọ́ famadmid famadmid yẹni pé tó bá ti ṣàlùwàlá mọ bùnmi wọ́n fi yọ ẹnu nù àánà sí mọ̀ kò sí bá ṣe ṣàlùwàlá táà ní yọ nínú omi tá a bá bù tá a fi yọ nínú náà làmọ́ fífi mú bàbá sẹpẹ́rẹ́tì ẹ̀ náà kò sáburú mẹ́ ẹlẹ́ẹ̀kọkànlá òun ni alkhitan khitan òun ni ìdábẹ́ ká ẹ̀rí dídábẹ́ àwọn tó mọ̀ ń pẹ́ wọ́n wà dáadáa nínú àwọn àṣà tí orílẹ̀ láfíríkà ni láfi sọ fún wa pé àwọn kan tá ń kà fún wa yìí ìwà àdámọ́ ọmọ nìyẹn ni láti ìgbà tí ọmọ ènìyàn ti jẹ́ ọmọ ènìyàn tọ́lọ̀ ti dá ọmọ nìyàn òun làwọn ìwà àdámọ́ àwọn àṣà yìí ti wà ńlẹ̀ bóò láti mọ̀ láfíríkà pé èèyàn máa ń dábẹ̀ bóò láti mọ̀ ń bò mí náà láwọn olóyún nígbà àwọn ẹ̀yà míì torí pé ìtì ìjẹ́ practice àṣà tó ti pẹ́ tó lọ́jọ́ lórí ni torí ẹ̀ kọkùnrin kó dábẹ́ kóbìnrin dábẹ́ lára àṣà àdámá ni ó jẹ́ ìdásí pé nínú islam islam jẹ́ ká mọ̀ pé ìdájọ́ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ilé tó lékè ní ọ̀rọ̀ àwọn ní mímọ̀ kọkùnrin dábẹ́ ọ̀ràn yẹn ni o kí ọkùnrin kó dábẹ́ ọ̀ràn yẹn ni kì ní kí abímọ ọkùnrin abímọ ọkùnrin ọ̀ràn yẹn ni kó dábẹ́ bẹ́ẹ̀ ni ká dábẹ́ fún ọkùnrin ó gbá síláàmù yóò dábẹ́ tó bá rí pé tọ̀ á ah, ó fẹ́ gbẹ̀mí lọ tó bá ní kó wù dábẹ́ yóò fẹ́ gbẹ̀mí lọ yóò fi ilẹ̀ kírísítẹ́nì di mùsùlùmí yẹ̀wúdí di mùsùlùmí àwọn olóṣà olóṣà kan di mùsùlùmí kò wá sí dábẹ́ yóò dábẹ́ tó bá jẹ́ ọmọ sixty years yóò dábẹ́ yóò dá abẹ́ àwọn tó yẹ pé ìdábẹ́ ẹ̀ máa fẹ́ la ẹ̀mí lọ tọ̀ yóò filẹ̀ látara ọ̀rọ̀ ọ̀dẹ̀ náà torí ẹ̀ òní islam fi ń ẹ̀kọ́ rí jù wáyé pé ká dá abẹ́ fún àwọn ọmọ nígbà tí ọmọ ò ní mọ ìrora rẹ̀ jẹ̀mọ́ àwọn ọmọ tá a bí tá a bẹ́ẹ̀ lẹ́yìn ìjọ keje á dábẹ́ fún àbí lẹ́yìn ọ̀sẹ̀ méjì á dábẹ́ fún àwọn ní ìfaradà lórí ìnira yẹn ju àgbàlagbà lọ o lè má jiyàn ọ yìí òpin fourteen years wọn á ní o dábẹ́ jẹ̀mọ́ ó gbà lífù ó gbà lífù oṣù mẹ́ta <laughs> èyí tó wá kéré àròrò kan àròrò adìẹ ní onílé rìn wọ́n máa kí ọ lé ní pé ah, bó lára o ọlọ́wọ́jà iṣẹ́ máa wá ń kí àwọn ọmọ ńlẹ̀ tó bá dábẹ́ lẹ́yìn tó mọ́kàn ké ẹ̀hẹ́ tó kò tí ì mọ ara irun ẹran ara rẹ̀ kò tí ì yí gbogbo ẹ̀ ó sì fẹ́lẹ́ tó tó bá gé kúrò ńbẹ̀ ìwọ̀nba ìnira ló lè ní then a sì tètè wù padà a sì tètè jiná ní máa tètè jiná fáwọn ọmọ kéékèèké lọ́gbàlagbà lọ àmọ́ nínú wa ah, ìwà dámọ́ ni. ابن قدامة المقدس رحمه الله ونفعما الختان أن يري إدابة فواجب على الرجال ọ̀ràn yẹn ló jẹ́ fún àwọn ọkùnrin kọkùnrin dábẹ́ ọ̀ràn yẹn ni o torí pé ọkùnrin tí ò bá dábẹ́ sẹ́rí gegele awọ tí ò gé kúrò yẹn nìyí tó bá fẹ́ tọ̀ nǹkan ọmọkùnrin ẹ̀ yóò jáde nínú awọ tó bo nǹkan ọmọ ẹ̀ tó bá tó bá tọ̀ tán jẹ̀mọ́ tó bá tọ̀ tán nǹkan ọmọkùnrin á wọlé padà á wọ gégélé yẹn ojú àwa ń ta tó túmọ̀ sí pé tí ìtọ̀ tó bá sẹ́sẹ́rẹ́ tó bá sẹ́sẹ́rẹ́ inú awọ ẹni ló lọ́wọ́ á dàbí àjẹ́ pé ìyẹn tọ̀ sí pampers ó sì ló fẹ́ kí ni pẹ̀lú ẹ̀ kò lè lọ bẹ́ẹ̀ torí ẹ̀ ọkùnrin máa ń dá kí ní awọ tó po òkè nǹkan ọmọkùnrin yẹn ni wọ́n máa ń bọ́kùnrin gé ọ̀ràn yẹn ni kọ́kùnrin gé amóbìnrin makirima onífóbìnrin àpọ́nlé nífóbìnrin kìí ṣe ọ̀ràn yẹn makirima tó ń fi hakim nisa tábà bímọ obìnrin kìí ṣe ọ̀ràn yẹn ká dá abẹ́ fún tábà dá fún ó dá bá àdá fún náà kọ́ kìí ṣe ọ̀ràn yẹn kò sẹ́sẹ̀ bẹ́ẹ̀ torí títí ẹ̀ nìyí títí ò ní ṣe pẹ̀lú ẹ̀gbin hmm, kò ní ṣe pẹ̀lú ẹ̀gbin bó ṣe wulẹ̀ pé mọ̀ kò ní ṣe pẹ̀lú ẹ̀ jẹ́mọ́ mùsùlùmí àmọ́ àǹfààní nìjọ máa ń bí fóbìnrin ni pé ní máa jẹ́ kí adùn ara obìnrin kó máa níwọ̀ntúnwọ̀nsí adùn ara obìnrin yóò máa níwọ̀ntúnwọ̀nsí níbàámu sọ́kùnrin àmọ́bìnrin tí ò bá dábẹ́ a máa tètè adùn ẹ̀ máa ń le gan onímọ̀ mẹ́lòmíì nínú wọn nìyí tó máa ń sábà lọ ṣiṣẹ́ àtẹ́wó nígbà tí ó bá fẹ́ kó ẹ̀sìn subhanallah sọtọ́ ní ìdí eléyìí ìdábẹ́ ń bẹ fọkùnrin kò sí fún obìnrin ìyẹn ni pé kì í ṣe ọ̀ràn yẹn fóbìnrin ọ̀ràn yẹn ni fọkùnrin bóbìnrin náà bá fẹ́ dábẹ́ sọ́nà tó lọ sàhábà ni kò sáà burú bẹ́ẹ̀ kò sẹ́sẹ̀ bẹ́ẹ̀. nínú ọ̀rọ̀ nàbí sallallahu alayhi wa sallam wọ́n ní ẹ̀kítátánà ibrahim anabiya sallallahu alayhi wa sallam wọ́n wọ́n bí sananin sana bilfadum anabiwa ibrahim alayhi salatu wa sallam gbàtó pé ọmọ eighty years ẹ́ ọgọ́rin ogún mẹ́rin ọgọ́rin òun ọlọ́run pa ibrahim láti pé dábẹ́ <laughs> eighty years àgbàlagbà wọ Ibrahim bóyá ọ̀sán ohun ọlọ́run ti dé wọn náà gbọ́dọ̀ dá dé torí ẹ̀ bilikọdúùmù bilikọdúùmù wọn ní ààyè tí ànábì Ibrahim ti dá dé níjọ́ náà náà ń pè ní kọdúùmù náà ń pè ní alikọdúùmù àwọn míì náà wà fà wọn ní kìí ṣe ààyè ẹ̀hẹ́ pé èyí tí ànábì Ibrahim lò tó ti dá òun ni náà ń pè bẹ́ẹ̀ ṣe pé àáké ẹ̀ amọ̀tánpè ní àáké a máa tóbi jura wọn lọ àwọn àáké kan bẹ tó dá sí bí domestic use ni àwọn alágbẹ̀dẹ máa ń lò àwọn tó máa ń dábẹ́ náà máa ń lò tó máa ń dábẹ́ fún ọmọ òkúkó àwọn kéékèèké báyìí wọ́n lò nàlábì ìdúrà yìí mú lò dáná ló fi gé ìdí ẹkú gé kúrò lójú ara rẹ̀ níjọ́ torí pé àṣẹ ọlọ́wọ́n ọba lè lórí ni jẹ̀mọ́ sòtò ìdí eléyìí ẹ̀kọ́ òun náà ni alimami amadu bin hanbal rahmatulahu ta'ala oníkẹ́ni ibn abbas radiyallahu anhuma yushaddidu fil khitan abdullahi ibn abbas ó máa ń le kókó gan níbi kí èèyàn dábẹ́ pápá jùlọ ọkùnrin wọ̀rúwí ànihu onílẹ̀ hajj wàlá sọláta fún abdullahi ibn abbas ní ẹni tí ò bá dábẹ́ lọ́kùnrin kò ní ájì o bó ṣe ájì kò ní wàlá sàláta bẹ́ẹ̀ náà ni gbókìrún náà kò nírun ìdáàlámi yọkìtẹ́sìn tí ò bá dábẹ́ torí pé kò sí ẹ̀gbin ní òtún máa kírun ẹ̀gbin ní òtún máa ṣe tàwa tàwa kù nìyí ẹ̀rọ orígun ájì ni torí ẹ̀ àmọ́ dábẹ́ ni alihamdulilah súnmọ́ eléyìí orin lẹ̀ dáadáa orin dáadáa yóò fẹ́ lè sọ pé yóò fẹ́ gbọ́ wípé mùsùlùmí kan bímọ ó wá lọ́mọ òun ni kò ní dábẹ́ lọ́kùnrin ah orí ẹ̀ orí ẹ̀ kì í ṣe àṣà wa mùsùlùmí gbogbo mùsùlùmí mẹ́rẹ̀ nílé ayé àṣà wa kọ́ so ní táwọn òyìnbó tí wọ́n gbé wá tán pè ní female genital mutilation lọ́ fi báńdì circumcision pé ẹni gbọ́dọ̀ gbọ́dọ̀ dábẹ́ fóbìnrin torí pé àwọn èèyàn kan tí wọ́n ń ṣe iṣẹ́ ìdábẹ́ àwọn mi ò mọ̀ ń pẹ́ ẹni tí ó mọ̀ ń pẹ́ tó bá sì ti ṣe sí nìyí lọ́jọ́ iwájú yóò kó nira bóbìnrin ọmọbìnrin yóò kó nira bá torí pé nǹkan tí ó yẹ kó gé ó ti gé dànù bí wàá tí yàn pẹnu sáyé ni so àwọn ọdún kan bẹbẹ pàápàá jùlọ láàrin àwọn òyìnbó kìí ṣe àṣà òyìnbó òyìnbó mọ̀ pé èèyàn máa ń circumcise èèyàn máa ń dábẹ́ kìí ṣe àṣà wọn torí ẹ̀ nígbà táwọn ohun kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ dókítọ̀ òun kan bu nígbà tí èèyàn bu ẹran léyà ni ó kàn gègé kúge ni sókè níyẹn làwọn òyìnbó rí náà fi báńdì female circumcision nígbà yẹn ṣùgbọ́n láfíríkà àwọn áfíríkà mọ̀ pé dáadáa dáadáa kódà láwọn agbègbè nílẹ̀ áfíríkà ó ti di iṣẹ́ ilé bá a ṣe máa ń kọ́ ìdílé kan wà ìdílé alágbẹ̀dẹ wà ìdílé kan wà ìdílé wọn iṣẹ́ títí wọn nìyẹn babalababababababababababababababa wọn wọ́n máa ń pàpọ́jẹ́ dábẹ́ wọ́n máa ń pè wọ́n ní olóòlà ìdílé olóòlà wà nílẹ̀ yorùbá wọ́n máa ń kọlà fọ́mọ wọ́n máa ń kọlà abẹ́rẹ́ náà ń pè bẹ́ẹ̀ náà bẹ́ fọkùnrin wọ́n náà bẹ́ fọbìnrin ìdílé olóra wà pé ẹ pé nígbà míì wọn náà lè fi nǹkan níbi àwọn nǹkan wọ́nàwọ̀nà yorùbá lè fi sí nǹkan ẹbọ wọ́n lè fi sí àmọ́ wọ́n mọ̀ ń pẹ́ professionals ni wọ́n so wọ́n èyí kìí ṣe ká gé nǹkan tí ẹ̀kún wọ́n gé so female genital mutilation táwọn òyìnbó tí wọ́n ń pariwo nìyí ọ̀dọ́ wọn ní kíní yẹn pọ̀ sí kìí ṣe ní lọ́dọ̀ àwọn dúdú àbọ́dọ̀ àwọn lárúbáwá lárúbáwá mọ̀ ń pẹ́ dáadáa dúdú náà mọ̀ ń pẹ́ dáadáa àwọn lọ́dọ̀ àwọn èbó àwọn ò mọ̀ ń pẹ́ torí ẹ̀ ní ṣókí kìí ṣe ọ̀ràn yẹn fóbìnrin láti dábẹ́ nínú islam àmọ́ ọkùnrin ọ̀ràn yẹn ni bá a bá dábẹ́ fọmọ obìnrin náà kò sáàbùrú ń bẹ̀ kó ṣe wulẹ̀ fún mọ̀ kò sáàbùrú ń bẹ̀ tó bẹ́ẹ̀ kò ní pé ìdábẹ́ lẹ́yìn tó jẹ́ ẹ̀ṣọ́ tó tún jẹ́ nǹkan àpẹẹlẹ fọkùnrin fóbìnrin fáwọn méjèèjì. ibn qayyim jọ̀sí arahima allahu ta'ala nínú tíra rẹ̀ tán pè ní àtọ́fà nínú tíra rẹ̀ tán pè ní tófàtún ó ní wàkáyà náà rà aṣọ sí ìtọ́rọ́tì ìbàdàn alkhitan ẹgbọ́n kaba وكان رأسه فترة فترة البدن الختان ó ní ìdáǹpẹ̀ ní súnmọ́lì fìtúrọ̀ tàtàlàyé fún wa níbẹ̀rẹ̀ yẹn ni àṣà àdámọ́ ìwà àdámọ́ ó ní ẹgbẹ́ ìwà àdámọ́ ó lé èyí tó ga jù lára wa tó ga jù lára wa òun ni dídábẹ́ òun ni dídábẹ́ ilẹ̀ náà fún pàrọ̀ ìgbìmọ̀ yìí máa ní ìṣàlátọ̀ wàsálàmù tí wọ ibrahim ó yá at this age tó pé ọmọ ọgọ́rin dábẹ́ ọlọ́sìn ni wọ muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni tó máa haina iléyìnká wọ muhammad náà aránṣẹ́ sí ọ àni tẹ́bí ìmìlẹ́ta ibrahim ipasẹ̀ ibrahim náà ní kí wọ́n náà kó rí hanifan bí ibrahim ò ṣe yẹ gbòòrò kò ṣẹ́rí kúrò níbi òfin ọlọ́run ìwọ muhammad sallallahu alaihi wa sallam ìwọ náà má ṣẹ́rí kúrò níbi òfin ọlọ́run ọmọ akẹ́rẹ́ mi lọ́lẹ̀ ṣèkín ibrahim kì í ṣe oúnṣẹ̀ṣe mùsùlùmí tó dúró tẹ̀sìn ọlọ́run ọba onáni ibrahim alayhi salatu wa sallama torí ẹ̀ nínú ẹ̀kọ́ òlélẹ̀ ní àkótán jama mùsùlùmí ṣe rí àwọn àṣà àdámọ́ tá a sọ fún wa yìí àwọn ìwà àdámọ́ tá a sọ fún wa àǹfààní wọn alákọ̀ọ́kọ́ tàṣínú àyíhá wàtẹ̀zífì albẹ́dẹ́ní jùmlẹ̀tàn wàtẹ̀sílà wọlé ìkíyà tó lè tọrọ fèyí bí a bá ṣó àwọn natural characters tá a sọ fún wa yìí àwọn ìwà àdámọ́ tánàbí fún wa yìí bí ìfarun abẹ́ ìfarun abíyá ìgé ìkaná ìfirùngbọ̀nlẹ̀ gẹ́gẹ́ bọ́ lọ́wọ́ ọba ti dá irunmú ìgérunmú ẹ̀hẹ́ ìgérunmú bẹ́ẹ̀ náà dídábẹ́ àwọn ilé bẹ́ẹ̀ náà ká lu pápá máa run pápò tá a bá mójútó àwọn kìnnì yìí kí máa jẹ́ kí ìrísí wa kó dáa wọ́n sì ní ìrísí òun ni ìtẹnilọ́jọ́ jẹ̀mọ́ ìrísí ìtẹnilọ́jọ́ kódà bí yóò bá fún yàn lóúnjẹ jẹ tó à ah, oúnjẹ lọ́wọ́ ní sinimá ẹ̀dá fún mi pa mí gómìnà wa jẹun àwọn adé pé ìkan náà nìyí ìdọ̀tí tó ń bẹ nígbà bẹ́ẹ̀ ìkan náà wọ́n máa gbàjọ báyìí yóò fẹ́ tó òkèlè òkèlè kan irú ẹni bẹ́ẹ̀ ànífẹ́ pé kó wá jẹun ẹ sì rò pé ẹ̀wù ẹ̀ tó ń pè wèrè àwọn wèrè ìdàkejì àwọn ìwà dámọ̀yìn lẹ́bàá lára wọn wọn ò ní mójútó àwọn àwọn nǹkan wọ̀nyí wọn ò ní mójútó torí ẹ̀ ká mójútó àwọn kan wọ̀nyí ní máa mú kí ìrírí sí kí ìrírí sí wa kó ṣe wá lọ́jọ́ kó dẹ́ káwọn ẹ̀kọ́ ṣàpọ́nlé ara wa yóò mọ́ oríkèéríkèé ara wa tán yóò rẹwà bákan náà ìmọ̀ dáàbò bò wá kúrò níbi àwọn ẹgbẹ́ méjèèjì àwọn ẹgbẹ́ tó bùkátà àbára méjèèjì tó máa fún wa ní ìdáàbòbò lórí ẹ̀. bákan náà alẹ́sàn ilẹ̀ alimọ̀fààlì wẹ̀lmọ̀fààrọ̀ bíkásí mẹ́yẹ tí àdá bí mìíràn ẹ̀yẹ ti kàríyà ìmọ̀ dáàbò pàdé àwọn èèyàn pẹ̀lú ìrísí tí ò dáa òórùn ara tí ò dáa òórùn ẹnu tí ò dáa òórùn abẹ́ òórùn abẹ́ torí wo obìnrin lára tó mọ mójútó òun náà irun abẹ́ rẹ̀ ó mọ fa náà tó bá yẹ wọ́n sọ̀rọ̀ ẹnìkan nílùú ìbàdàn yẹ pé ọkọ ni ẹlẹ́yà rẹ̀ ìyàwó rẹ̀ kìí fa àwọn abẹ́ ọkọ abẹ́ bá láti pọ̀ lọ́kọ̀ tíráàmù bàtọ́kọ̀ dé ìran abẹ́ wa pọ̀ ìyẹn ló mú sá ó kórìíre ó di wàhálà láàrin àwọn méjèèjì ìṣẹ̀yìn wá ṣẹ̀yìn bọ̀ ó di ní mọ̀lẹ́bí ń dá sí ó kórìíre pé ààyè ah, torí ẹ̀ lára àmójútó tó dáa òun náà nìyí ìyànàbí sàlọ́lá àfọlá sábà ìbá tíráàbù tó bá tíráàbù tó pẹ́ lórí ìrìn àjò ànábì kan já wọlé hmm, kì í já wọlé bẹ́ẹ̀ ànábì tó wà sàbẹ́ ni pé ẹ̀yin sàbẹ́ ẹja dúró ẹja dúró síbodè káwọn ti wọlé torí pé bá a bá wọlé ní táìmù yìí àwọn obìnrin ò ní sì para mọ́ bẹ́ẹ̀ ni wọn ní sì para mọ́ ẹ̀dá fún wọn lásìkò díẹ̀ wọ́n ti gbúrò pé a ọkọ̀ àwọn ti ń bọ̀ lọ́nà àwọn ò ti lè para mọ́ èyí tí ó fa àwọn abẹ́ yóò fa ẹ̀wọ̀n abíyá yóò fa èyí tí ó pààkì inú ẹ̀ dáadáa èyí tí ó tún léṣe àmọ́ ọkàn dé torí ìyẹ̀dá bá bọ̀ láti tíráàmù àmọ́ adélé ni o mi ìdílé ni mo ò dọ̀la o ìmọ̀ jẹ́ kóbìnrin fara mọ́ ìwọ ìyàwó náà nìyí tọkọ sọmọ ẹ kóhun ó délé ni àǹfààní ẹ̀ ní ó kú wọn ó fi para mọ́ náà ni ó fi ìmójútó ara ìmójútó ilé bọ́kọ́ bá dé torí pé o ò ṣe ìmójútó ara rẹ ó tún wá délé ìjábù ló kátà yìí gbogbo ẹ̀kan hangi ẹ̀fẹ́lẹ̀ hangi ní ìtorí fáànù kan hangi gbogbo ọ̀sán káàkiri ah. ó lè ṣe ṣe gbolé báyìí nígbà díẹ̀díẹ̀ ìkórìíra máa wáyé láàrin lọ́kọ̀ọ́láyà àwọn kan wọ̀nyí a máa fa tọ̀láàkù lọ́dọ̀ àwọn ẹlòmíì dáadáa torí ẹ̀ bọ́kọ bá fi máa kóhùn ó dé nígbà báyìí àbọ́kọ wá sí ẹ̀ lọ́bí iṣẹ́ náà ni àtìgbà tí ó dé káwa náà ká para mọ́ ká tún létò ká tún ara ṣe lára àǹfààní ẹ̀ nìyẹn. ẹlẹ́kẹta mùkálà fatu ṣe àdìkò fáwọn ọmọ ẹ̀mọ́ ìjọsìn wọlé yehó ìwọ náà sọ́ọ́rọ́ bàbá ọ̀sán tá àwọn àṣà yìí dáadáa tí máa jẹ́ ká yapa sí àwọn tí èsè mùsùlùmí tọ́lá àti òṣè mùsùlùmí àwọn kan wọ̀nyí àwọn ò mọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ ti ka fún wọn wọn ti ké fún wọn. tó bá láǹfààní kó mọ wo fídíò àwọn yahudi ní israel ó rí pé irun orí wọn irun orí á wù papọ̀ mọ́ irun gbọ̀n kó rẹ̀ ẹ́rì mi nínú ọjọ́ pé irun mú wọn tó bá ibi tí ó gùn dé wọ́n tún di wọ́n di irun mú di irun mú bẹ́ẹ̀ làwọn ìṣẹ̀tìlẹ̀ yorùbá náà rí ní jọ̀hún àmọ́tọ̀ ilé ìwé lẹ́fẹ́ wọ̀ nílẹ̀ yorùbá lé ní sí èdè ilé ìsìláàmù mọ́ kódà àwọn tó ń gbé egun lé wọn tó ń gbé egun tó ń ṣòro ẹ mọ gbórúkọ rẹ kí ló kọ́ ọ jẹ bẹ bá bi egun lórúkọ ẹ egun lórúkọ rẹ ẹ mọ gbọ bímọ ọ̀pọ̀lọpọ̀ ìdílé ẹ̀ ní ìdílé ìsìláàmù ni àmọ́ ọ̀nà ya karamba ní ìsìláàmù ò tí jókòó mẹ́ dáadáa mọ́ wọ́n ti máa ń pè ní ìsìláàmù ó lè fi rí àwọn àṣà títí wọn dọ̀hún lára wọn mọ́ ní around eighties seventies nílùú ọ̀yọ́ àwọn eh, ológun oníṣàngó ọlọ́ya irun wọn yóò pọ̀ ní tìkìtì báyìí tìkìtì yóò pọ̀ irun mú àti tẹ́tí awáwò papọ̀ òmí gan ẹ̀ ní rétí ẹ̀ nítorí ó pọ̀ dé ẹ̀ ní rí i ẹ̀dá kùn sáwọn tí ò mójútó irun orí ni ó mójútó irun abẹ́ tẹ́lẹ̀mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ àti irun abíyá wọn ò mọ tó ń jẹ́ bẹ́ẹ̀ but lẹ́nìí wọ́n ti mix papọ̀ mọ́ àwa mùsùlùmí wọ́n ti ti ara wa kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ibi àkẹ́kọ̀ọ́ wo lẹ́rẹ́ tó ń ṣe wá sínú ìkómọ tí wọ́n ní sọ pé ẹ̀ẹ́dà bá bímọ ìjọ́ á pẹ ẹran á sì dábẹ́ gbólóhùn dábẹ́ dábẹ́ dábẹ́ wọ́n sọ gbóná káṣà mójútó ọmọ wọn ṣe wáàsí àwọn wáàsí náà ni àwọn náà fi ti kọ tóbi dàbẹ ni pé a mọ̀ rí àpẹẹrẹ ìwà àdámọ́ yẹn náà lára tuntun wọn náà àmọ́ kò sí àkọsílẹ̀ kankan fún wọn odù fáwọn ló ní kí wọ́n fáwọn abíyá odù fáwọn ló ní kí wọ́n fáwọn mú àbí kí wọ́n fáwọn abẹ́ kò sí inú ìsìlámù lẹ́ẹ̀fì rí gbogbo ẹ̀ torí ẹ̀ bí wọ́n mùsùlùmí náà bá wá mójútó eléyìí ó máa yapa sílànà àwọn tí èsì mùsùlùmí ó sì máa jẹ́ tó dásí pé ó ń kọ òfin ọlọ́wọ̀n bá mọ́ ẹlẹ́ẹ̀kẹrin ìmùtẹ́tàlù amúrúṣàrẹ wọlé muhafazatu alamọ àṣàrọ ilẹ̀yìn àkọọ́lẹ̀ ìtàhálà وصوركم فعثر صوركم لما في المحافظة على هذا القصال بمناسبة ذلك وكأنه قيل قد حسبت صوركم صوركم فلا تشوي فلا تشوي فلا تشوهوها بما يقبلها أو حافظوا على ما يستمر به حسنها إليك أمو تابع ملتو أوان كواني يوم أتما سيكوين àti à ń pa òfin ọlọ́run ọba mọ́ a sì ń ṣọ́ tọ́lọ́run ọba tó fẹ́ ká torí pé ọlọ́run sọ fún wa nínú alukùránì ọlọ́run wa sọ wọ́ọ̀rọ̀ fún òun ọlọ́run ọba òun mú àwòrán ẹ̀yàn ọmọ ènìyàn jáde fa áhàn sọ̀rọ̀ àríkùn ẹ̀rí ó ṣe àwòrán ọba dáadáa dáadáa tabari ọkùnrin lọ́ọ̀kan pẹ̀lú beard is normal bá sì rí àkùkọ àkùkọ pẹ̀lú tótóróntó is normal bẹ́ẹ̀ni bá sì rí akọ àgbò pẹ̀lú ìwo is normal tàbá rí obìnrin lọ́ọ̀kan ẹ́ lọ́ọ̀kan tí ò nínú gbọ̀n normal natural bá ti rí agùntàn láì níwo <laughs> abẹ́rẹ́ àtọ̀nà tó wọ ẹ̀rọ wọn bọ̀ ní pé kéèké bọ̀ bíríntì kéèké ẹ̀rọ wọn bọ̀ ẹ̀rọ wọn bọ̀ torí ẹ̀ ń tọ́ka pé bọ́lọ̀ ń ṣe dá wa dáa. a tún ṣe àmójútó ara wa eléyìí ni yóò àtúmọ̀ sí pé ẹ̀yin èèyàn tí mo dáadáa ẹ má ba àwòrán tó wọn lọ́n dá òwe ènìyàn lé lórí ká má bà á jẹ́ láwọn arọ́kùnrin irun mọ́ ẹ̀ yóò wá rí ìfẹ́ yóò wá rí sọmbọ yóò wá rí kọ́bọ̀lì kọ́bọ̀lì kìntì yóò wá pọ̀ àwọn kan máa láwọn ṣe kálúwà àwọn wà nínú ilé àbáwà nínú gbó ọdún mẹ́rin ọdún márùn-ún ọdún mẹ́wàá nílò òun sí náà lórí irọ́ tí ó wà jáde báyìí irunmú rẹ̀ àwọn rí sọ̀bọ̀lọ̀ yóò wà rí bẹ́ẹ̀ wọ́n jẹ̀ máa gbé irunmú ẹlòmí sókè báyìí kó tó lè jẹun ni ẹ̀dá kan tí èèyàn lélẹ́ yìí o láì ṣe wèrè láì sí ìrírí náà bàtà máa ń àwọn kálú àrùn mọ̀lẹ́bí wèrè ni wọ́n ẹ̀ mọ̀lẹ́bí wèrè ni anábìjọ kánàbì máa wọ kálú àrùn anábìyẹ wọ sọlọ́lọ́ọ̀hún alẹ́ yìí ọ̀sán náà tánàbí ti kọ́ wa òun náà ní ìtìká àmọ́ kó wá lọ sásìkì kan lọ sánú tó ń bọ́ọ̀dù <laughs> àbúrò sásìkì náà gbọ́ adìẹ àbó tilẹ̀kùn mọ́rí àbó lọ sínú gbóòórùn mọ́lẹ̀ olóòmọ tàdúà ẹ èyí ìrún wákàtí márààrún òlọ́kí jí òlọ́kí mọ́síláṣí èyí jímà òkí ìyàwó rẹ àwọn ọmọ rẹ pa wọ́n tì òwà tí wọ́n jẹ tí wọ́n mu à ìyàwó rẹ bùkátà sí ọkọ̀ rí ọ wọ́n lọ lọ síbì kan ṣe kálúwà kálúwò sí ní ìsìláàmù torí ẹ̀ tán máa jáde ẹ rí àpẹẹrẹ wèrè lára wọn àlùjọ̀nù ló lùlù fún wọn náà fi ń jó ìdí ìsìlámù mú wá òun náà ní ìtìká tá a máa ń ṣe ní àwọn mọ́ṣáláṣí jama mùsùlùmí ní àkótán ìlmọ̀ àfọ́fọ́ àléhà mùhàfọ́fọ́tún alàlùmọ̀rúwá wàhálà tìhálù alìmọ̀fìlò wọn ni káṣọ àwọn nǹkan wọ̀nyí yóò mọ̀ túmọ̀ sí pé aṣọ ìtànpè níwà àjọwọ́lúwà bí ìwà dáadáa léyìí tí ó mọ̀ mú kí ìfẹ́ tọ́lọ́run ọba tó fẹ́ fún wa yóò mọ̀ mú wa lè anal insan ìgbà bàdà fi àyíká aljamila kẹ́nà àti alẹ́gbẹ̀sán fi ànáfsì ilé yìí torí pé téèyàn bá jáde sí wa táwa rí pé ó dùn ún rí ẹnìyẹn dùn rí yóò jẹ́ káwọn èèyàn kún wọ́n nífẹ̀ẹ́ adé káwọn èèyàn kún wọ́n nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni kọ́ọ̀lùhù hụ fàyọ́kùbalù kọ́ọ̀lùhù wà yóò mọ̀dù hụ tó bá sọ̀rọ̀ àwọn tó bá sọ lẹ́nu ẹ̀ nísìnyí abẹ́sẹ̀ mítìnì mítìnì àdúgbò lára àwọn láńlọ́dì ìtọ́nu wọn ó lumú láńlọ́dì sẹ́wọ̀n pé gẹ́gẹ́ bí láńlọ́dù àdúgbò àbí òun náà kọ́ ládùúgbò ni àní kó má wà sí mítì ní láńlọ́dù àmọ́ táwọn bá ti ń sọ̀rọ̀ bá sì máa wò ó ni kí ni ìwérí ẹ fẹ́ sọ ẹ̀já gbọ́ kí ni eléyìí aláìpé orí fẹ́ sọ kò sí bí kódà kí ẹ má jẹ mùsùlùmí bá sì máa wò ó pé kí ni irresponsible person fẹ́ sọ à ń sọ̀rọ̀ pé kò sí security ní street ládùúgbò nínú estate òun náà wọ́n fẹ́ dá sí i àwọn àwọn tó fẹ́ sọ̀rọ̀ ọkùnrin ẹ yẹ́nì di mẹ́ta níbí fi síbí mú ó tún wá dirun láti máa wò ó ni kódà tí ó bá sọ̀rọ̀ tó da gan-an ẹ̀mí wo ò ní yá àgbà lọ́dẹ̀ torí pé ó tọ́ka pé ó wà responsible bẹ́ẹ̀ àbítọ̀ láńlẹ́dì tó náà wá fún mítìnì ní wá wá láńlẹ́dì ní bá ó ti fa gbogbo irun orí rẹ̀ ń dán kólákólá lóbìnrin tóbìnrin èdè ìfàmù ló bá ń dán bẹ̀rẹ̀ sí dán ló wọ jeans wọ tight ó ti fi kangos ó ti fi kangos láti mọ òwò ní ló bá síbìlà báyìí ẹ wo ndéèmí rí islam tó fẹ́ fún àwọn mùsùlùmí òun náà nìyí abẹ́ allah subhanahu wa ta'ala ó ṣàlékún àgbọ́yé fún oníkàlùkù wa sẹ́mínà sátọ̀dé ní ramadan wa títí fourteen forty seven tó ṣe dédé two thousand and twenty twenty six èyí ni last day tó súnmọ́ òun náà ni pé iṣẹ́ ọlọ́ ọdún yóò máa jẹ́ ọjọ́ alamisi àbí ọjọ́ jimá torí pé ọjọ́ wednesday ramadan ni ó pé twenty nine ọjọ́ alárúbá pé pé twenty nine so alẹ́ rẹ̀ wọn wọ oṣù tó ṣù bá yọ atúmọ̀sí pé a ti mú oṣù mí nìyẹn èrè oṣù shawal ọjọ́ jimá yóò jẹ́ ọjọ́ alamisi yóò jẹ́ ọdún tí wọ́n bá wá rí oṣù ní alẹ́ wednesday yẹn ọjọ́ thursday a gba àwẹ̀ rẹ̀ ọjọ́ friday a ṣe ọdún abẹ́ allah subhanahu wa ta'ala ọlọ́run jẹ́ kí a ṣe ọdún ayọ̀ ìwọ̀nba tó kù nínú oṣù ramadan ọlọ́run kò wá sí kó imani wa èyí tá a ti ṣe kọ́lọ́run kó gbà níjọsìn fún wa ọlọ́run jẹ́ kan ṣoṣo ọlọ́run bá allah subhanahu wa ta'ala bá a ti bẹ lọ́run ní láti ẹ̀ náà lélẹ́yìí ìpínwọ̀ ọlọ́run dákun tọ̀ èyí tá a mú parí náà ní sẹ́mínà láti ẹ̀ ta parí ẹ̀ abẹ́lọ́n pé ìwọ ọlọ́run dákun jẹ́nu wa sí ẹ̀mọ̀dánù twenty twenty six tó bá wa láyé ọlọ́run ti gbà á àwọn abẹ́lọ́n tó lọ́ba wa gbélé yìí náà ká wá ṣe ọ̀pọ̀lọpọ̀ ramadan ká ṣe é láyé ká ṣe é lórí islam ká ṣe lórí imani ká ṣe lórí àlékún àlàáfíà ká ṣe lórí ìfọkànbalẹ̀ ọlọ́run kan ṣoṣo ọlọ́run bá allah subhanahu wa ta'ala ká má gbàgbé zakatul ní àárọ̀ ọjọ́ ọdún ká yọ fún àwọn mùsùlùmí tí wọn ò ní kápá láti rí tí wọn á jẹ níjọ ọdún sọ́ọ̀rùn dèédé mútu mẹ́rin tó ṣe dèédé tá a lè pè nígbà bíi three kg òun là máa ń yọ níbi àwọn nǹkan oúnjẹ oúnjẹ gangan bí ìrẹsì bí ẹwà bí àgbàdo bí ọkà bàbà bí jéró ẹ̀hẹ́n a máa ń yọ dèédé tó jẹ́ bíi three kg a máa ń yọ fún àwọn tá a bá fẹ́ yọ fún mẹ́rin múdù mẹ́rin òun ni fún ẹnìkan múdù mẹ́rin là máa ń yọ fún ẹnìkan orí kan so èèyàn bá wá ní èèyàn mẹ́ta lábẹ́ àbí èèyàn márùn-ún lábẹ́ mẹ́rin times iye tá a bá ní náà ni tó yẹ pé three kg náà la fẹ́ lò ní three kg times iye èèyàn tá a bá yọ fún ni ìwé bá lé ilé ó yọ sí ti yẹ àwọn obìnrin náà ká lẹ́mìí ìjọsìn ìjọsìn àdáṣelélẹ́yìí tó bá ní kápá láti yọ inú tí wọ́n náà kó pamọ́ nínú owó mú ń bẹ̀ kó yọ títí ẹ̀ ọkọ rẹ yóò yọ tàwọn ọmọ tí ò bá wá ní kápá tọ̀ àfọwà yọ yóò yọ títí ẹ̀ náà ẹ̀ magbada bá wà bàbá yóò yọ tìyàwó yóò yọ tàwọn ọmọ yóò sì yọ tiẹ̀ náà wọ́n lọ fún gbaní ìjọsìn fún wa bákan náà a máa ń gbé yìí láti lọ sí eid nígbà tí a bá ti lọ pa ti wà ní ọjọ́ ọdún ká lọ sí eid lọ́kùnrin wa lóbìnrin wa àwọn ọmọ wa náà á kó wọn lọ ká sì gbìyànjú ká bá irun kò dáa ká máa wá sáré pàápàápàápàá nínú rákà méjì á máa wá bẹ́yọ̀ kan àbí nígbà mẹ́rin ní òjẹ́ nígbà kan rárá kò bójú mu bẹ́ẹ̀ o kò pọn dandan ká wọ aṣọ tuntun lọ sí yídì bẹ́ẹ̀ ni kò pọn dandan ká wọ aṣọ tí wọ́n lọ lọ sí yídì aṣọ tó wọ́n rún tó ń rún aṣọ náà apẹ̀rẹ̀ ìyá máa fi kírun kódà kò ní ládàánú bó ṣe wọlé fún mọ́ ṣùgbọ́n mẹ́sìsì wá pé olórí ibu tó lọ yẹn ni àwọn nẹ́pà yẹn gbére ni wọ́n àwọn nẹ́pà yẹn bára fat ẹni já ànámọ̀ ni wọ́n lórí pé kí ni nígbà wọn fún yín ná wọn dẹni já ànámọ̀ rárá o èyí tó bá ní tó bá mọ́ ìgbà tó mọ́ o lè wọ́ lọ kó lọ fi kí eight abẹ́ allah subhanahu wa ta'ala ọlọ́dẹ kí a ṣe ọdún ayọ̀ ká má sọdún ìbínú ọlọ́run ọba látara náà.